fámásì tuntun tó gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ sí ọmọláyọ̀ àkóbọ̀ ìbàdàn lọ́jọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kejì february seventeen láago mọ́kànlá àárọ̀ royal father of the day kábíyèsí ọba rufai adeleke odumesi the lemon of ode lemon special guest of honour alhaji sikiru lai abiodun ademola odukoya ààrẹ balógun adínìmọ̀wé retired regular general doctor adekola dada chief consultant cardiologist and former chief medical director sixty eight. 8 Nigerian Army Reference Hospital, Yaba. Professor Musiba Babatude, the Honorable Commissioner for Budget and Planning, on your State. Professor Mrs. Titilayo Fakeye, Professor of Clinical Pharmacy and Dean, Faculty of Pharmacy, University of Ibadan. Our Excellency, Professor Mrs. Andalad Bolanle Olaniyan, Professor of Plant Breeding and Crop Production, University of Ibadan. Àwọn àlejò pàtàkì yòókù ní Pharmacist Alhaji Akinwande Lukman, Director of Pharmaceutical Services, Oyo State architect mrs ajayi o roslyn zonal director nafdac southwest pharmacist mrs ogunlola adenike southwest zonal director pharmacy council of nigeria chief host pharmacist adewale oladigbolu fellow pharmaceutical society of nigeria and national chairman association of community pharmacists of nigeria host is pharmacist retired colonel victor segun ajanaku chairman pharmaceutical society of nigeria oyo state chapter àwọn aláṣẹ àti olùdókòwò olùdarí iléeṣẹ́ Vanguard Pharmacy Mr and Mrs Taofik Odukoya ló ń pe gbogbo wa síbi ṣíṣe ẹ̀ka tuntun Vanguard Pharmacy tó wà ní ọmọláyọ àkóbọ̀ Ìbàdàn lọ́jọ́ sátidé February seventeen ẹ jẹ́ ká jọ wà ń bẹ̀ bí dẹ́. Fresh FM. bóyá wàá wá mi ò yíyí Fresh FM tó lápọ́njà bóyá ká gbọ́ Fresh FM bóyá tọ́jú òyìnbó bò kájọ máa gbórí àsìkò ìròyìn àsìkò ó pé síbẹ̀ bóyá kò gbé síbẹ̀ bóyá má yí kúrò Fresh FM one five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. ròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ ń yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún ó Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe lọ́ rọ̀ṣọ̀ pẹ̀lú ìrọ̀tún. lọ́tún fresh fm. fresh one oh five dot nine fm. lọ́tún fresh fm. fresh one oh five point nine fm. Oh ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó di o ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bómi la kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajá. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM ajá balẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀. pàápàá. ẹjọ ta ni. <laughs> gita mo láìkẹ gan. Ah. <laughs> ìpè mm, ní àwọn kọ́nù. bóyọ ìpè rẹ ní ah. eh, eh. <laughs> àwọn tó ní pè tó parapàrọ̀ pè pọ̀. ó mọ̀ pé ọ̀nà kan ò wọjà eh, ló jẹ́ fún bàbá àtibí tó ń ta bàbá àtibí. Hmm. bó ṣe jẹ́ nù. ọ̀rọ̀ ńlá. nàìjíríà náà ni ibi nàìjíríà bá ti yí kálukú sí iná làájókòó sí kọ́lọ̀ ah, ṣàánú wa ìyá bá ti gbé gẹ́gẹ́ bí ìpè yìí náà tá a bá ń ṣe kọ́lọ̀ wọn sí kí iṣẹ́ gbogbo wa kò ní dìṣẹ́ ọ̀nà wo ní dàrú láṣẹ Èdùmàrè. Ah, mo láìka àdúrà tó fi bẹ̀rẹ̀. ẹ kú ojúmọ́ nu léyìí o ojúmọ́ ayọ̀ ni ojúmọ́ re ojúmọ́ ayọ̀ ojúmọ́ owó àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ ire gbogbo kó máa wọlé tán ni. gbogbo ire. bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ pé yín dandan mọ́ mi yọ lónìí. kí ló dé. mo nílò ọ̀yọ́. àá ah, ó ti dà. mo wá tún nílò gbẹ̀gìrì kí n wá lọ wá túwó. sí i bẹ́ẹ̀ ni téèyàn bá ti wá túwó tó wá mú gbẹ̀gìrì tó gbọ́n lórí túwó tó wá mú ọyọ́ tó wọ́n ṣá irú sí dáadáa tó gbọ́n lé ó ti mú yẹ̀sì nu mo rò pé ìgbà tí fíṣàn ṣe mú kinní tán yóò ló pin kinní. <laughs> o ló ṣe náà ìtìmọ̀jú <laughs> ah, ó ṣe é ṣe. kọjá pé ibẹ̀ lọmọ ti gbé dàpọ̀ ń wọ́ọ̀dù kásápà pínrín béèyàn bá rí túwó láàárọ̀ kùtù wàyò ní tó fi jó nítorí àwọn ọyẹ́ tó ń fẹ́ lásìkò yìí àwọn ọyẹ́ tí ì bẹ̀rẹ̀ lálẹ́ Hmm. àwa tó nǹkan bíi bóyá tó four hmm. four thirty àwa bẹ̀rẹ̀ àwọn ọyẹ tó lè mú kéèyàn gba query ń bí iṣẹ́ ń gbà fún ìbọn bá pẹ́ débẹ̀ ẹ wò ó ṣùgbọ́n téèyàn bá rí bíi hmm. túwó èèyàn gbọ́n gbẹ̀gìrì lé lórí tó wá mú ọ yọ tí wọ́n fi irú sí dáadáa tó gbélé má lọ wá ẹja tó lè fún ẹ ní issue wá egg tàbí assorted kéèyàn wá fi ṣẹ̀jọ́ ẹ̀ tọ́lọ́n bá bàṣírí tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ wà ń lu òkè ni ẹ wá ọ̀yà ọ̀yà ó ṣe dáadáa lásìkò yìí ó ti mú yẹ̀sìn nu ìrònú wa á mọ̀ ní ìbá àmọ́ mo kọ́ ẹ̀kọ́ kankan láàrin ọ̀sẹ̀ yìí ẹ̀kọ́ yìí tí a bá ní àwọn adarí tó nífẹ̀ẹ́ wa lóòótọ́ ó yẹ kí wọ́n lè mọ̀ yìí pé èèyàn gidi ló pọ̀ jù lórílẹ̀‐èdè nàìjíríà ìgbà tí wọ́n ń gbá bọ́ọ̀lù tí àgbà fi wọ abala àṣekágbá yányán o sórí ìfẹ́ àti ayọ̀ ní ojú àwọn ènìyàn mo rò pé kódà àgbàfẹ́ ò lágbára ọlọ́run <laughs> bí orílẹ̀-èdè nàìjíríà bá a bá gba world cup ayọ̀ tó wà lójú àwọn èèyàn lọ́jọ́ yẹn ó kọjá bẹ́ẹ̀ ó kọjá ká gba world cup ah. torí nàìjíríà tí ayé ti rò pé bóyá wọ́n tiẹ̀ ti fi wá pa jù ni àwọn tí wọ́n ti rò wá pin ọlọ́run wa gbogbo fọ́n lẹ̀ àwọn tí wọ́n ti pè ní Republic Generation Republic. Ah Mm. síbẹ̀ ọlọ́run wa gbogbo fún wa wo pẹ̀lú ebi tí ń bẹ láàrin ìgboro òlu mm. pẹ̀lú ìṣẹ́ àti òṣì ìyẹn fi ń yé ọ pé tí ọlọ́run bá lè kún àwọn tó jẹ́ olórí wa lọ́wọ́ hmm. tí wọ́n ṣe ojúṣe wọn tí oúnjẹ sùn wá bọ̀ ah. tátìjà àti mu wa ò nira tá a rí iṣẹ́ ṣe ìfẹ́ tó wà ní nàìjíríà yóò ti lọ lágbára jù. o yọ̀dà fún ẹ gbà. tí mo ibi tó ń bọ̀rọ̀ lọ́nu ó ní bàálù he ọ̀sẹ̀ yìí náà ni ok kò sí wàhálà. àwọn òròyìn tó jáde nínú àwọn òwe ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa là ń wa ka yìí mọ́. takun pè mí pẹ̀lú báyìí ọ̀dọ́. ajá àbálẹ̀ ìròyìn náà ń pe léyìí tá a gbé wa ka yìí mọ́ léyìí ibi ó bá wù kó ka yìí mọ́ ojúmọ́ ayọ̀ ni òní ó sàn wá sówó sọmọ sáìkú tó ń ṣe baálẹ̀ tọrọ ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ mi ẹ máa gbá àwọn àkòrí oríṣiríṣi tó jáde ìwé ìròyìn mẹ́rin náà ló bá wádé hmm. lágbára lọ́wọ́ Ọlọ́run mo ní Nigeria Tribune lọ́wọ́ pẹ̀lú Vanguard méjèèjì wà ní ìkí àtẹ̀mí the punch the nation ńlẹ̀mí kó dání samuel gbé sàbímọ ní hmm, ẹ káàbọ̀ sórí ajá balẹ̀ ròyìn ó yá o ẹja bù ú fún yín. ebi ni ah, ebi Nigeria Tribune ọ̀rọ̀ bí ebi bí ebi lọ́kọ́kọ́ gbé síwájú ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà ti gbọ́ wọ́n sì ti mọ̀ pé orí ń ta ọmọ Nàìjíríà kọjá bó ṣe yẹ kódà ní kánmọ́nkíá wọ́n ti ní kí wọ́n kọ́ àwọn òbítíbitì àpò rẹsì ẹ̀wà àgbàdo gàárì àti jéró jáde fún wa bá a ṣe ń sọ̀rọ̀ yìí kódà ní ìpínlẹ̀ èkìtì ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà wararo ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá àpò ti àgbàdo ni a kó jáde fún àwọn àgbẹ̀ oní nǹkan ọ̀sìn ní kánmọ́nkíá wọ́n ní kódà báyìí báyìí báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àfi kí olódùmarè kó wa yọ níbi tí ebi ń bá wa lọ bí nàìjíríà Tribune ṣe kọ Vanguard náà gbé e síwájú ọ̀rọ̀ bí ebi ni kódà bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ̀ ń bá rí ìwé ìròyìn The Nation mú tàbí Punch fúnra rẹ̀ ọ̀rọ̀ bí ebi ni kọ́lọ́hún ó gbà wá. àmín bí ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ ṣe wo orílẹ̀-èdè wa nàìjíríà kẹ́sẹ́ kódà ó ń bẹ lára àwọn ìwé ìròyìn náà pé ebi ń pa ìwé ìròyìn gan pa á <laughs> àmọ́ lẹ́bàá àṣálẹ̀ ní ìròyìn kan wà tó ń sọ di mímọ̀ yìí pé èdè ògbẹ́lẹ̀yọ̀ aráalé lòun ò ṣetán láti gbóhùn aróko láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àtẹgbẹ́ òṣìṣẹ́ wọn ni ní kínní pẹ̀lú nǹkan tí ojú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń kò lẹ́wà ní kí wọ́n forí tì í wọ́n ti forí tì í tì í tì í tì í tì í tì í ẹ̀mí wọn ò gbé mọ́ o ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ mẹ́ńlá ó mì dírodíro bóbá bẹ́lẹ̀ pẹ̀ àfàìmọ̀káwó másùnlébi àkọlé pélébé lábẹ́ rẹ̀ ńlọ ṣàlàyé pé ẹ lọ fọkàn balẹ̀ alákòóso ní bẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀ yìí pé ẹ̀yẹn ṣàfọwọ́sowọ́pọ̀ kẹ́sì ní sùúrù pẹ̀lú ìjọba orílẹ̀‐èdè nàìjíríà gbogbo ohun tí ò tó á tó á ṣẹ́kùn ìwé ìròyìn the punch ń ló gbé gbàgede ojú ewé kínní rẹ̀ lọ́wà ojú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà tribune náà ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti ètò ààbò lẹ́wà nàìjíríà tó mẹ́hẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọmọ ológun lẹwa nàìjíríà ti kéde rẹ̀ pé bí ìgbà tí ilẹ̀wa nàìjíríà wà lójú ogun ni o pẹ̀lú bí ètò ààbò lẹwa nàìjíríà ṣe fojoojúmọ́ pakasọ yìí kọ́lọ̀njọ́ kó ṣàánú wa ó ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune. ok o lẹ́bàá àṣàlẹ̀ lójú ewé kínní ìwé ìròyìn The Punch bákan náà lẹ́bàá òkè lójú ewé kínní ìwé ìròyìn ti The Nation ni wọ́n ní àókò tí wọ́n ń gbá bọ́ọ̀lù èyí tó kángun sí àṣekágbá semi-final orílẹ̀-èdè wa nàìjíríà super eagles àti bafana bafana táwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà sọ di banana banana lẹ́yìn ìgbà tá a díyà jẹ wọ́n tán ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lásìkò ìgbà tí bọ́ọ̀lù ń lọ lọ́wọ́ ìkànkùgbò orílẹ̀-èdè nàìjíríà àgùnbánirọ̀ gbajúgbajà oníṣòwò àtàwọn èèkàn míì ni wọ́n máa gbẹ́mìí mi nígbà tí gìrì ọkàn mú wọn hmm. wọ́n ní ojúgbó ń tiẹ̀ ilẹ̀ South Africa ló wà pèrè torí bí nǹkan ṣe ń lọ ńlọ́ṣẹ́ mi mu tó sì ṣe bẹ́ẹ̀ ó bá ọ̀run alákejì lọ àgùnbánirọ̀ kan náà wà wọ́n ní ibẹ̀ lòun náà bá lọ wọ́n ní gbajúgbajà oníṣòwò kan bóyá gbọ́ pé àti go ó ti di méjì ó bá rí i pé wọ́n yọ tí wọ́n ní pẹnáàtì ibi tí àgbélẹ̀gbájú sáwọn ibi tí ọmọlé àwọn alátakò wá gbé ṣubú wọn á lọ gbà wọ́n níbẹ̀ ní gírí ọkàn ti kìyìn náà wọ́n máa bá bẹ̀ jáde sọ̀rọ̀ alákejì ẹ dákun ẹni hmm. tí yóò bá ní ẹ̀mí à ń wo bọ́ọ̀lù àṣekágbá ẹ má wulẹ̀ wo ẹ máa dúró de èsìn kí wọ́n fún yín ní èsìn pé àbájáde ibi tí wọ́n gbá bọ́ọ̀lù sí rè. ìgbà tán ń gbá goliwoo mi ń gbà. àgbélẹ̀gbájú àwọn. àwọn kan tán pè pẹ́nàtì àwọn kan wà tí wọn ò wò rárá hmm. wọ́n kọ̀yìn sí ni kódà amúlé tiwa gan kọyìn tó bá ti múlé tán yóò lọ kọyìn ni pé bàbá lọ́wọ́ rẹ mo fi ojú ilé nàìjíríà Tribune tún gbèrò ìkan tó jọmọ́ ti ètò ààbò lẹ́wà nàìjíríà ó wà lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ tán ní ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà káwọ́ bọ̀tán o lórí ètò ààbò tó mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ èkìtì pẹ̀lú àwọn ìpèníjà tán ní lápá abẹ́hùn wọn ni kódà wọ́n ti fi ikọ̀ ọmọ ológun kan ṣọwọ́ síbẹ̀ pé gbogbo ohun tó ń jẹ́ à ń jí ní gbé pátá ní èkìtì àtàwọn apá míì nílẹ̀ wa nàìjíríà yọ padà dohun ìtàn ni fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ rẹ̀ níròyìn míì náà wà tí Jama'atu Nasir Islam JNI lábẹ́ ìṣàkóso sultan tilẹ̀ Sokoto Alhaji Saad Abubakar ti ké síjọba àpapọ̀ lẹwa Nàìjíríà àtàwọn gómìnà ìpínlẹ̀ pé ẹ wá gbani ẹ wò ó ebi yìí pẹ̀lú òun òṣì àti wàhálà kò sí oúnjẹ nílùú yìí ẹ ọmọ tí fẹ́ máa dá wàhálà sílẹ̀ kó tó di pé yóò wá tari ọkọ lẹwa Nàìjíríà lógèdè ẹ wá wá nǹkan ṣe sí i ó ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. àwọn àkòrí kan tó rèé wọ́n ní báńkì wọ́n ti sọ ọ́ di mímọ̀ yìí pé owó ilẹ̀ wa Nàìjíríà dọ́là ti yẹ̀yẹ́ ẹ̀ jù wọ́n ní dọ́là ti tún gbé owó ilẹ̀ wa Nàìjíríà ó ti tún gbé láńdíkàpù mi o ìgbé tí ó gbé ó sọ lásán mọ́lẹ̀ ní ẹgbẹ̀rún kan àbọ̀ ó dín náírà mọ́kànléní ogún one thousand four hundred and seventy nine naira iná ní náírà lẹ́gbẹ̀ẹ́ dọ́là ọyọ kan ṣò lẹ́bàá ọ̀tún iléeṣẹ́ ọkọ̀ bàálù òfurufú kan ní hey gbèsè rèé o gbèsè rèé lórí bí náírà ṣe ń já wálẹ̀ ń gbogbo ìgbà tí dọ́là sì ń gbé sánlẹ̀ owó tó ṣeé ṣe kí àwọn pàdánù ó ń lọ bí igba mílíọ̀nù owó dọ́là two hundred million dollars ló ṣeé ṣe káwọn pàdánù ẹgbẹ́ òṣìṣẹ́ NSC àti TUC wọ́n wá ní ṣẹ́gbọ́ ẹgbọ́ àbẹ́ ẹgbọ́ ní òní tá a wà ń bẹ̀ yìí ọjọ́ ẹtì Friday ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́rìnlá bẹ̀rẹ̀. <coughs> tọ́ mo rí ìròyìn tọ́jọ́ náà lẹ́ẹ̀kan ó dà pé ìwé ìròyìn Vanguard ló hmm. gbé e. kọ́lọ́hún jọ kó ṣàánú wa ọ̀rọ̀ ètò ààbò náà ni mo ṣì wà ojú ìwé kẹrin ìwé ìròyìn Nigeria Tribune náà sọ so, ìròyìn ọ̀hún kà pé ìpẹ́tọ́ àgbà iléeṣẹ́ ọlọ́pàá lẹwa nàìjíríà olùkàyọ̀dé ẹgbẹ́tókun àná ló ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ bíi àgbà ní ìdí iṣẹ́ ọlọ́pàá látòrí deputy commissioner of police lọ sókè ni wọ́n ní wọ́n fi orí korí wọ́n fi kùn lukùn lórí kíni lórí ètò ààbò yìí náà ni ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ mú bá. okay ẹ jẹ́ tún lọ tààràtà sí iwájú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé ẹ wo ibi tí ayé bá ń yí sí làábà wọn yí sí o àwo ò wá sí àbújá láti wá aṣojú ara wa ìlú la wá aṣojú ohun tó ń ṣe àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nǹkan pọ̀ o tẹ bá ń gbọ́ ìyà yìí pọ̀ ìyà yìí pọ̀ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ṣàánú ìlú agbẹnusọ ilé aṣòfin Tajudeen Abbas ń ló sọ̀rọ̀ yìí pé ẹjá tètè gbé ìgbésẹ̀ ní kánmọ́nkóbó lórí bí ilẹ̀ òṣèlú ṣúwa pẹ̀lú ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lọ gbá ìwé ìròyìn ti The Nation mú ojú ìwé kínní rẹ̀ ńlọ́wọ́ àmọ́ lẹ́kọ̀ọ́ èkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ àwọn awakọ̀ tó ń ná èkó ìbàdàn ìbàdàn èkó wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wọn ni ṣẹ́rí ojú náà mọ́rọ̀ọ́sẹ̀ èkó sílùú ìbàdàn ibi tí wọ́n bá fa iná déhùn ẹ jẹ́ kán bá a fà á jù bẹ̀ lọ láàrin ìgboro kí Ògùn fẹ́ pàdé Èkó débi pé àwọn ibi tí a lè gbé sáré ọwọ́ alẹ́ káwọn èèyàn tó jẹ́ kànáńkórí adigunjalè apamọ́lẹ́kúnjayé kí wọ́n yéé rí tiwa ṣe ń bẹ̀ ẹ lọ gbá ìwé ìròyìn ti The Punch mú ojú ewé kínní rẹ̀ ibẹ̀ gangan ló wà. Hmm. ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé wà lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn ti Vanguard wọ́n kọ gbàgàdàgbàgàdà sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard ni wọ́n ní pẹ̀lú bí ebi ṣe wọ lẹ́wà nàìjíríà tọ́rọ̀ ajé lẹ́wà nàìjíríà sì ti bẹ̀rẹ̀ sí ní tiro kódà ó dorí kodò bí èso oge tí ó sì sí apá kan nílẹ̀ wa nàìjíríà tí nǹkan yìí ọ̀fẹ́ mú wọ́n ní abala ètò ẹ̀kọ́ lẹ́wà nàìjíríà náà ti ń bẹ̀rẹ̀ sí ní gbóná jejeje torí pé ọrọ̀ ajé lẹ́wà nàìjíríà tí mùṣemúṣe rẹ̀ ọ̀dá múṣemúṣe yìí ó ti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ táwọn òbí wọn ò fẹ́ ẹ ní kìmí tàbí ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí wọ́n lè dáṣà mọ́ kíọkíọ kó ní kálukú wọn mọ̀ wò pé ká mọ̀ juwọ́ sí hmm. iléèwé pé àtúmọ̀ padà ríra. ṣó hmm. eh, orí ti àwọn ọmọ tó wà tó wà ní ah. ìpínlẹ̀ ọ̀yọ́ nìyí <laughs> LAUTECH eh. ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé owó sùkúù. mọ̀ gbọ́ èló ni sálárì òṣìṣẹ́. mọ̀ gbọ́ ẹgbẹ́ kan wà tán pè ní National Association of Nigeria Students NANS hmm. àwọn náà ti ṣe rí wọ́n ti kéde pé àwọn ò ní gbà kílé ẹ̀kọ́ kankan dìde láàárọ̀ kùtùkùtù hmm. Vincent kí wọ́n sì buwọ́lé owó skul. what can fa. ah àwọn ò ní fẹ́ gbà o hmm. yóò fẹ́ dogun o yóò sì fẹ́ dọdẹ ó ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune. ọ̀dà ẹja takọ́ṣọ́ lọ sókè ọjà ńgbà tá a bá dé á tẹ̀síwájú láti fún ilẹ̀kùnrẹ́rẹ́ àwọn òròyìn àjàbalẹ̀ tẹ́ ẹ ti gbọ́ kókó orí rẹ̀ yìí àjàbalẹ̀. àjàbalẹ̀ àjàbalẹ̀. Gremic Bible College, the training arm of Christ Revival Miracle Church, Gremic Bible College, ilé ìwé ìmọ̀ ẹ̀kọ́ bíbélì, táwọn olùkọ́ni tó mú yányán ti ń fi ọgbọ́n àtòyé pèlò ìmọ̀ fákẹ́kọ̀ọ́ ìmọ̀ àtòdì ọ̀run wá. Ó wà láàyè kan, òye àtọgbọ́n tá a dáyé kọ́, ó wà láàyè tiẹ̀. Tábà wá pàmò àmútọ̀run wá papọ̀, mọ ìmọ̀ àdáyé kọ́ tó yẹ ni yékéyéké. Tá a pàpà wá yan irúṣẹ́ bẹ́ẹ̀ láàyò. Kò ní nira fúnni láti ṣe. Etí yín mélòó gbogbo Leadership perspectives, life and teaching of Jesus, marriage and family life, missions and missiology, evangelism Evangelism and the Art of Leadership Gremic Bible College. Òun lọ̀rọ̀ kan má jẹ́ òpè nínú sẹ́ẹ̀ránṣẹ́. Wọ́n ti ń gba fọ́ọ̀mù kẹ̀tíkẹ̀tí. Ìwọ náà má káwọ́ gbéra o. Máa lọ tààrà sí Gremic Bible College number seven Prophet P.F. Owa Close Adéyẹmọ Layout behind St. Luke Grammar School Mọ̀lété Ìbàdàn. Fún àlàyé tó kún kẹ́kẹ́ pé zero eight zero six nine four seven one three four seven zero eight zero six nine four seven one three four seven tàbí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight Gremic Bible College the training arm of Christ Revival. forever miracle church a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. ó gbé èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ni one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kúrẹ́wà àmúrẹ́wà ṣe máa ṣe nìyẹn. T-Pumpy concept. developer that cares. èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ aṣíwájú ni nínú oúnjẹ tó ń ṣara lóore ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé èlùbọ́ tá a ṣe pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kún fún oríṣiríṣi èròjà tó ń ṣàtọ́kùn ìlera tó péye fún gbogbo mọ̀lẹ́bí láti wá gbádùn èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ṣe ń fẹ́ Primus planting flower, ní kẹ́ ẹ̀ dìbò fún agbèjáde lọ́nà ìgbàlódé lágbègbè tó mọ́ tónítóní ó ti wà lóríṣiríṣi ìwọ̀n tẹ́ ẹ bá ń fẹ́ kódà mọ̀lẹ́bí ẹlẹ́ni mẹ́rin lè jẹ́ one kg lẹ́ẹ̀mejì lájẹyó kẹdìrín Primus planting flower ti wà níwọ̀n five hundred gram àti one kg àjọ NAFDAC ti lù lóǹtẹ̀ wípé pé ó pèniyè láti máa jẹ fún gbogbo ọmọnìyàn. Colgreens Agricultural Company ló gbé Primus plantain flour jáde wọ́n wà ní twenty three Adeyi Street off Awolowo Avenue Old Bodija Ibadan. Láti jẹ́ alágbàtà ẹ máa pe zero eight one zero six five three three five five five Primus plantain flour àjẹgbádùn ṣara lóore ọlá lorúkọ mi. ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí DanCity. òun ni wọ́n ti ń pè mí ní Mr. Jawon sí. mo tún wá jẹ́ kó yé wọn pé kì í ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí DanCity o. ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára bó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti DSTV GoTV StarTime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti NECO kan lórí DanCity ní gbogbo ẹ̀ pé sí. ẹ wo ọ̀rẹ́ ẹ̀yin náà ò jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúgbẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. olórí àná mi kúrò ní. oríṣiríṣi àṣegbé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà our of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdóró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án wúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá wúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tó gbé ìgbàláyé prophet labade prophet samuel ogunuga pastor mrs seyi bakare prophet maxwell ọláyẹmí prophet tosi ọdẹsọlá assistant venerable spray evangelist dele afuye tó fi máa hun olórin ẹ̀mí bàbá wa mùsùlùmí evangelist prophet dr jd nunayan lólùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe wednesday mẹ́ta àti sunday mẹ́rin rán celestial church of christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìdó road ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero zero zero three one six five nine four one five. Otto ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé àdúrà ń gbà ó yá níbi tọ́lọ́run tẹ̀dó sí tó ti ń gbọ́ àdúrà ní gbogbo sátidé kejì kejì lórí òkè ọjọ́ nìbàdàn nínú ìpàdé májẹ̀mú táwọn aláṣẹ orí òkè fọwọ́ sí pẹ̀lú iléeṣẹ́ ìránṣẹ́ apostol tìmílẹ́yìn Christ Evangelical Ministry àkórí ẹ̀ ọ̀run àánú ńlá mi sí gbogbo ènìyàn ó tún yẹ mí àwọn wòlíì Jésù ó tún máa ṣíjú àánú wọlé ní sátidé kejì lóṣù yìí bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ sí méjìlá ọ̀sán ohun gbogbo tó o ti fi làkàkà àtẹ́gbára kẹ́kẹ́ ṣe àánú máa pastor john adékúnlé adébọ̀wálé ọlọ́run tún máa lo pastor yẹmi ajibade guest minister olórí ẹ̀mí ni tèmítọ́pẹ́ glorious aka àwòkọ́ jésù nígbà tẹ́ni tá a fẹ́ rágbára yàn ìyẹn apostle tìmílẹ́yìn adéago náà máa ṣiṣẹ́ ránṣẹ́ lábẹ́ ìfàmì oróyìn olùgbàlejò àgbà pastor peter ayọ̀rẹ́dẹ̀ gbogbo ẹ̀ lórí òkè ọjọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ center ìyànà barak ọjọ́ nìbàdàn fúnra lọ́wọ́ àdúrà zero seven zero three zero two zero four seven eight four onípòjìpò tó bá farahàn ló máa sọ testimony. Thank you. ọ̀gẹ̀rẹ̀ má gọra ẹ̀. a jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa. lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics. láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́. easy buy ti wà available across all solar stores. dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé. ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀. tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa. níwọ náà bá doni fóònù. tó sì máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà. ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ máa yà sí. ẹ̀yin bọ̀bọ́ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti bọ́rọ̀rùn dé ní solar telecoms. ó yá gbé ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge. number twenty one Nko Abiola Way aiko insurance building ring road challenge nìbàdàn àbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíráàbù ẹ̀. love you forever. Helen Keller once said, The best and most beautiful things in the world cannot be seen or even heard, but must be felt with the heart. Ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó. Ìdí tí ilé ìtura Head and Dreadlock Syria ṣe gbé ètò alárinrin kan fún ẹ̀yin bòbá àti bèbè títí mọ́ ẹ̀yin tọkọtaya. Valentine special on Wednesday fourteenth of February twenty twenty four. Oríṣiríṣi ètò alárinrin ló ti wà nílẹ̀ ní sẹpẹ́. Head and Dreadlock Syria Hotel has comfortable standard rooms, luxury rooms, executive rooms, presidential and royal rooms. Also, you stand a chance to enjoy complimentary Wi-Fi, basketball arena, skybar, piano foyer, Area pool view gym and event hall. ẹ lè rí tíkẹ́ẹ̀tì rà máa bọ̀ tààràtà sí head and dread luxuria eléyìí tó wà ní number six ọ̀rẹ́lérè street ìdíàpẹ́ ìkólàbà ìbàdàn. for ticket and reservation call zero seven zero four one hundred forty nine three two or zero nine one two two zero two two five three nine. remember love cures people both the ones who give it and the ones who receive it. àyájọ́ olólùfẹ́ ti ọdún yìí pẹ̀lú head and dread luxuria ó máa lóyin ládùn mìíràn jọ̀jọ̀ ẹ máa bọ̀. ń ṣe àṣepé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdóró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án wúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá wúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tó gbé ìgbàláyé prophet labade prophet samuel ogunuga pastor mrs seyi bakare prophet maxwell ọláyẹmí prophet tosi ọdẹsọlá assistant venerable spray evangelist dele afuye tó fi máa hun olórin ẹ̀mí bàbá wa mosipira evangelist prophet dr jd nunayan lolùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe wednesday mẹ́ta àti sunday mẹ́rin ìran celestial church of christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìdó road ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero zero zero three one six five nine four one five. I will love you forever. Helen Keller once said, The best and most beautiful things in the world cannot be seen or even heard, but must be felt with the heart. Ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó. Ìdí tí ilé ìtura Head and Drain Luxuria ṣe gbé ètò alárinrin kan fún ẹ̀yin bòbá àti bèbè títí mọ́ ẹ̀yin tọkọtaya. Valentine special on Wednesday fourteenth of February twenty twenty four. Oríṣiríṣi ètò alárinrin ló ti wà nílẹ̀ ní sẹpẹ́. Head and Drain Luxuria Hotel has comfortable standard rooms, luxury rooms, executive rooms, presidential and royal rooms. Also, you stand a chance to enjoy complimentary Wi-Fi, basketball arena, skybar, piano Channel Foyer, Poolville, Gym and Event Hall. Ẹ lè rí tíkẹ́ẹ̀tì rà máa bọ̀ tààràtà sí Head and Dreadlock Syria eléyìí tó wà ní number six Ọ̀rẹ́lérè Street, Ìdíàpẹ́, Ìkólàbá, Ìbàdàn. For ticket and reservation, call zero seven zero four one hundred forty nine three two or zero nine one two two zero two two five three nine. Remember, love cures people, both the ones who give it and the ones who receive it. Àyájọ́ olólùfẹ́ ti ọdún yìí pẹ̀lú Head and Dreadlock Syria, ó máa lóyin ládùn mìíràn jọ̀jọ̀ ẹ máa bọ̀. bá àbárẹ́ni bala ọ̀la kìíyá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́kùn àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lé tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárèrè ìdíròkò ní first terminal bridge bóníyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn. olùṣàlùmí tó. oríṣiríṣi. àṣepé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdóró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án wúrọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá wúrọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tọ́pẹ́ ìgbàláyé prophet lab Àbádé prophet Samuel Ogunuga pastor Mrs. Seyi Bakare prophet Maxwell Ọláyẹmí prophet Tosin Ọdẹṣọlá assistant venerable spray evangelist Délé Àfúyé tó fi máa hun olórin ẹ̀mí bàbá wa mùsùlùmí evangelist prophet Dr. J.D. Nunayan lólùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe Wednesday mẹ́ta àti Sunday mẹ́rin rán Celestial Church of Christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìdó road Ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three one six five nine four one five. àánú gẹ̀rẹ̀ má gọra ẹ̀. má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa. lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics. láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́. easy buy ti wà available across all solar stores. dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé. ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀. tó o bá ti ń sàn dá ọgbọ̀n nídìí oye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa. níwọ̀n náà bá doni fóònù. tó sì máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà. ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí. ẹ̀yin bọ̀bọ̀ bèbí bàbá àti màmá tẹ̀ ń ó ti bọ́rọ̀rùn dé ní solar telecoms ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge number twenty one Nko. abiola way aiko insurance building ring road challenge nìbàdàn àbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ní zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíràbù ẹ. Bono Babe is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. àṣì ẹni tí ọlọ́run bá pè ránṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọlọ́run pẹ̀lú ìmọ̀ọ́nì ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kókó oríire. rẹpẹtẹ. ó ti pé ọdún méjìlélọ́gbọ̀n báyìí tí sẹ́wù bíríàmínú ọ̀làdúrà ti ń jẹ́ iṣẹ́ tí àláàrán láì bá ṣáìtàn dòwò pọ̀. alihamudulilayi àjọ̀dún ọdún yìí a ti bẹ̀rẹ̀ wáàsí níta gbangba káàkiri nígboro ìbàdàn. àkànṣe àdúrà sì ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ilẹ̀ wọn tó wà lápẹtẹ. ọjọ́ mẹ́ta gbáko ìlàfi ṣe àṣekágbá àjọ̀dún yìí on the fifteen sixteen àti seventeen oṣù yìí ní orí ilẹ̀ sẹ́wù bíríàmínú ọ̀làdúrà tó wà lójú ọ̀nà mọ́níyà sílùú sẹ́yìn tó o wá ogun ayé rẹ̀ ọkàn máa sẹ́ni pọ̀ àgàn ọ̀rọ̀ ọmọ gbẹjọ́ aláàárẹ̀ ó sàn ń bẹ̀ bọ́ ọba ti dé mọ́níyà ọkọ̀ tí ń lọ jẹ́dẹ̀jì ní ọwọ́ ó ti ka ọlá praying ground lọ́wọ́ ọ̀tún ọkọ̀ ọ̀fẹ́ wà ó láti mọ́níyà tọ́lá ti kó kalẹ̀ pé zero eight zero thirty three seventy six twenty forty nine ṣé òbí lámínú ọlá àṣeyé sàmọ́dúró. ajá balẹ̀. tọ́ ah, adédìyẹ ìmáṣí àgbà ọ̀lẹ́ni ẹjẹ́ àtọ̀pá bọ̀lù láti ojú ewé kejì ìwé ìròyìn ti the punch tó jáde lónìí ọ̀rọ̀ rèé o tẹ́là tó kórin tó páàkì sáàrin ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà àtẹgbẹ́ òṣìṣẹ́ méjèèjì wọn ló ti takú yanyan táyà ti jò táyà ti jò nǹkan ti mú ó tuntun mú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà àti ẹgbẹ́ òṣìṣẹ́ ọjọ́bọ̀ thursday àná èdè wọn ò gbẹ́lẹ̀ aráalé lòun ò ṣetán láti gbóhùn ará oko kí ó fa sábàbí ọ̀rọ̀ rèé o ẹja jọ gbé yẹ̀wò ẹgbẹ́ òṣìṣẹ́ ń ké híyanhíyan pé ìlú ò fararọ ìlú ò rọgbọ eku òké bí eku ẹyẹ òké bí ẹyẹ ọmọ èèyàn fọ́n bí ọmọ èèyàn inú pákáleke fùrọ̀dán ńlọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń bọ́ síta tí wọ́n ti ń wọlé padà ebi ọ̀pọ̀ àgbàfọ́ mẹ́kẹ́ òsì jẹ́ wọn mí gbà kọ̀ọ̀kan ìjọba àpapọ̀ sì fi àwọn ogun lágídí nígbà tí ìjọba ń sọ̀rọ̀ ìjọba ní àwọn òṣìṣẹ́ yìí wọn ò ní faradà àti ìfarabalẹ̀ kankan bíi ti hùn kó mọ̀ ọ̀rọ̀ yìí ni wọ́n ní àwọn ti jọ ń fàbọ̀ láti ọdún tó lọ nígbà tí ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ bá ìjọba àpapọ̀ ìpè ẹ̀wá náà bọ́lá tinubu ti ṣe ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà ó ti ń ṣe nílẹ̀ rí pé bóun bá dépò òun ó yọwọ́ rọ̀wọ́ kúrò lórí owó epo ó sì yọ ìwé oyọ tán ṣe bóyá kí ìdẹ̀rùn ó dé bá àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ni gbogbo nǹkan gbówó lórí gangele ẹgbẹ́ òṣìṣẹ́ sálárì owó oṣù tí wọ́n ń gbà tẹ́lẹ̀ náà wọ́n ń gbà ìgbáyé gbádùn wọn ọ̀sánmọ́ná kò sánmọ́nga nǹkan ọ̀faraare lọ mọ́ ọ la ẹ sì ní ká máa forítì ká máa forítì títí dìgbà wo àwọn wá pe ìjọba àpapọ̀ yí pé ẹjọ́ làábò ògùn wí ẹjẹ́ àjọ ṣàlàyé fúnra wa ìgbà wo sígbà wo lẹ ṣe nǹkan yìí ohun tá a fẹ́ rèé àwọn mú kókó mẹ́rìndínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tarí ẹ̀ síwájú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà sì gbọ́ lóòótọ́ wọn bá pa á mọ́fìlà títí dàsìkò tá a wà yìí àwọn ọ̀gbọ́n pa àwọn ọ̀gbọ́n po lórí ọ̀rọ̀ àwọn náà wá ní hmm, kí là á ṣe níjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà dúró lé lórí ẹni bá sì ní kí là á ṣe òun là á ṣe hàn alákòóso fún ètò ìròyìn àti ìtanijí Mohammed Idris nígbà tó wọn ó gbẹnusọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìjókòó àpérò pàdé ó ní ẹgbẹ́ òṣìṣẹ́ ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ohun tó rùn ni ò ní pẹ́ tán ó ní gbogbo ohun tí ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ń pè fún àwọn ti gbọ́ àwọn òṣìṣẹ́ tọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ náà wá ń fèsì padà fún wọn nínú ìjókòó pàdé wọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Punch bó ṣe gbé lójú ewé kejì rẹ̀ yìí pé ẹ wá ná ah, ẹ ṣe ẹ ṣe ẹ ṣe a gbé kókó mẹ́ǹdínlógún sí iwájú yín hmm. lórí bí orí tó ń ta òṣìṣẹ́ yóò ṣe tù wọ́n tí orí ẹ̀ ọ̀wẹ́ kálukú ó ṣe pọ́n tí aráàlú náà sì máa gbé ìgbé ayé ìrọ̀rùn tó ń gbogbo tùbà tí ó túṣẹ ẹ sì lẹ gbọ́ nínú kókó mẹ́ǹdínlógún ẹ tí ìmú ọyọ kan gbé lásìkò gbà náà títí di àsìkò tá a wà yìí wọ́n ní ẹ ṣe kúrẹ́ o àforí ìkókò sọ́ọ́dún sórí ẹgbẹ̀rún mẹ́rìndínlógójì ipe owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ìyún lásán gan àti ìgbọ̀n kankan orí ti yí ìlú ti sẹ́ńgì ìjọba àpapọ̀ òwò bíi táwọn wà ẹ sì wá ń sọ pé ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ láti lè mọ̀ yí pé ẹ gbọ́ ẹ ti gbà ẹ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí nírú àsìkò tá a wà ń bẹ̀ yìí láti ọdún tó lọ ó yẹ ká ti máa gbọ́ pé láàrin kókó mẹ́ẹ̀ẹ́dínlógún o ẹ tiẹ̀ ti ṣe bí ìdajì káwá ní afẹ́ yanṣọ́lódì káràlú náà wá sọ̀rọ̀ sí wa pé ẹgbẹ́ òṣìṣẹ́ ẹ̀ mọ wọn ń ṣe ẹgbẹ́ kókó mẹ́rìndínlógún kalẹ̀ wọ́n ti ṣe mẹ́jọ ńbẹ̀ wọ́n ní irú eléyìí ò sí ìjọba àpapọ̀ ní mo ti gbọ́ mo ti gbọ́ a ṣiṣẹ́ tọ̀ náà ni wọ́n níṣẹ́ ìgbàgbé ti ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tó lọ táwọn tó dúnmú kokò dúnkìní wọn ọ̀rọ̀ ìyanṣẹ́lódì aráàlú tún bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ sí àwọn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àfi nǹkan tí wọ́n bá fẹ́ ṣe lọ́kàn tiwọn tí ó múnú wọn àti àpò wọn dùn nìkan ni wọ́n máa ń gbélé pa ìyẹn ló wáá fà á o tí ẹgbẹ́ òṣìṣẹ́ NSC àti TUC ìtòrin sí ètò ọrọ̀ ajé náà táwọn méjèèjì ṣe jọ fi orí okòó sọdún pé níbi ọ̀rọ̀ dé dúró yìí ìnira yìí pọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà orí ń ta òṣìṣẹ́ àwọn ò sì ní í gba à ń bọ̀ à ń bọ̀ mọ́ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́rìndínlógún ni làwọn kọ́kọ́ fi ṣe àlọ́ síwájú ìjà gẹ́gẹ́ bí ọwọ́ gẹ́gẹ́ ṣe síwájú ijó kó tó di pé àwọn wà mójútó ìlànà míì táwọn ó gbà fi wojú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Joe Ajaero tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ òṣẹ́ MLC ẹgbẹ́ tó ń rí sí ẹgbẹ́ ètò ọlọ́rọ̀ ajé Festus Osifo àwọn méjèèjì ni wọ́n jọ tọwọ́ bọ ìwé àdéhùn yìí pé ibi àwọn bá nǹkan dé lásìkò táwa yìí àwọn ọ̀gbà mọ́ àwọn jọ mú nǹkan lẹ̀ pẹ̀lú ara àwọn ni bí wọ́n ṣe wá ń ṣàlàyé èyí lọ wípé ìjọba àpapọ̀ ó sàn ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ẹ bẹ̀rẹ̀ sí í mú iṣẹ́ ṣe ní pápápá ká tó ṣe ìyanṣẹ́lódì oníkìlọ̀ lọ́jọ́ mẹ́rìnlá tán bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ̀ ṣe yún un ìkòkò ní gbomi kó gbẹ ìgbà ṣọṣọ àtẹni tí ó tẹ̀ ẹ́ papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo wọn ní gbogbo àmọ̀ràn tá a mú wá fún yín ẹ̀yìn etí yín ń ló ń bá lọ ọ̀nà táwọn náà sì nírèé táwọn lè fi bá ìjọba orílẹ̀-èdè nàìjíríà wíjọ́ ìyanṣẹ́lódì yìí ni o kí wọ́n lè tèbóyà ibi tí orí ti ń ta ìlú ọmọ orílẹ̀-èdè nàìjíríà èyí ń ké híyanhíyan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè tẹ́rí sovereign and smiling ìyà ń jẹ wọ́n wọ́n sì tún rẹ́rìn wọ́n ní ẹ̀rín ẹlẹ́sìn mìrìn ni wọ́n rìn ẹ̀rín tí ò délẹ̀ tí ò dókè ni ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí o ẹ tètè wá wọ̀ kọ̀ fi ṣàdá iná ti jó dórí kókó fún wọn wọ́n wá ní ẹ tún lọ gbé ìlànà kan kalẹ̀ tó jẹ́ pé àwọn tó bá fẹ́ kẹ́rù wọlé láti ilẹ̀ òkèèrè sí orílẹ̀-èdè wa nàìjíríà owó custom duty tí wọ́n máa san owó orí ọjà tàbí nǹkan tí wọ́n bá rà wọlé wọ́n ní ọ̀kan tún nù o wọ́n ní àwọn tó jẹ́ agent agent tí wọ́n máa gbowó wọlé owó táwọn náà tún gbà yóò tún máa padà ní ìláyẹ̀bú lórí àwọn nǹkan tá à ń rírà lórílẹ̀‐èdè wa nàìjíríà ní owó tó ti gara tẹ́lẹ̀ yóò tún wá tún gara sí i orílẹ̀‐èdè nàìjíríà ẹ ṣàánú ìlú o ebi ń pa ìlú ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì kọ́ tí ọ̀gbọ́n yín. tó ìròyìn tá a fẹ́ kà lójú ìwé karùn-ún ìwé ìròyìn nàìjíríà Tribune yìí ò fẹ́ faramọ́ pé ìjọba kọ́ tí ọ̀gbọ́n yín. ṣé èṣe lébi dé. torí pé ọ̀rọ̀ ebi ni wọ́n sì hmm. ní ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà títa kìjì sí níta ńlá àkọjá. ojú ìwé karùn-ún ìwé ìròyìn nàìjíríà Tribune tó jáde lónìí Friday ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún twenty twenty four ń kà pé ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ti kó bìtìbìtì oúnjẹ jáde torí bí ebi ṣe ń hàn wá léèmọ̀ nílẹ̀ wa nàìjíríà wọ́n ní àná ọjọ́bọ̀ thursday níjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà pa á láṣẹ pé ọ̀yá kán bẹ̀rẹ̀ sí ní mọ kó òbítíbitì rẹsì kán kó gàárì wọ́n ní tó fi mọ́ jéró àti àgbàdo jáde kódà ní ti àwọn tí wọ́n kó jáde yìí wọ́n ní àwọn àká wà tó jẹ́ ti aládàáni wọ́n ní yóò tó bíi tọ́rùn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta tí wọ́n fi kó àwọn tó wà ńbẹ̀ bí oúnjẹ jáde wọ́n ní a sì rí àwọn àká míì náà tó jẹ́ tìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà tó jẹ́ pé tọ́ọ̀nù tí wọ́n kó jáde ní lọ bí ẹgbẹ̀rún lọ́nà ogójì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà wò ó wọ́n sì ń gbà lérò pé ọgbà tí àwọn oúnjẹ yìí bá balẹ̀ sáwọn ọjà nílẹ̀ wa nàìjíríà owó ọjà lẹ́wà nàìjíríà tó ti lo òkè bíi lálá yọ padà wá wá sílẹ̀ ńlẹ̀ wọ́n ní pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí àwọn tó ń wò pé a lè sọ bí ìgbìyànjú àwọn lórí ọ̀nà méjì yìí pé àká tó jẹ́ tìjọba àti àwọn tó jẹ́ ti aládàáni káwọn wọbẹ̀ káwọn sì kó àwọn oúnjẹ jáde wọn ni tí ò bá tún wá sanmọ́nà tàbí tí ò tiẹ̀ wá tún wá dàbí ẹni pé awọ rẹ̀ fẹ́ kájúlù ìjọba àpapọ̀ ní àwọn ò ní bẹ̀ṣùbẹ̀gbà láti rí i pé àwọn kó oúnjẹ yìí wọlé láti ilẹ̀ òkèèrè kí ebi mọ́ba hàn wá lè mọ̀ tán nílẹ̀ wa Nàìjíríà ta ló wá ń sọ̀rọ̀ yìí tó ń gbẹnu ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà sọ̀rọ̀ mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìfinimọ̀lé nílẹ̀ wa nàìjíríà ni Mohammed Idris òun ló ń sọ yìí nígbà táwọn akẹgbẹ́ wa ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lẹ́yìn ìpàdé ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti ṣe ní ilé ààrẹ ní Àbújá ibi tí sẹ́mẹ́ǹtì gbé dọ̀lẹ̀ ibẹ̀ ló ti ń sọ̀rọ̀ pé Bọ́lá Tinubu ló ti pa láṣẹ kíákíá pé oúnjẹ gbọ́dọ̀ sùn wá bọ̀ nílẹ̀ wa nàìjíríà àti gbọ́ pé ọmọ alápatà lẹwa nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní jẹgun ẹran kí ló dé gan kí ló fà á wọ́n ní ní kànmọ́nkíá làwọn ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó sáré wá ojútùú sí nǹkan tó dé bá ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà pàápàá jùlọ oúnjẹ tó bẹ̀rẹ̀ sí ní wọ́n gógó ní àwọn ọjà wa wọ́n ní ìjọba sì wò pé ní kànmọ́nkíá kan lọ sí àwọn ibi tí àka wa wà tó jẹ́ tìjọba àpapọ̀ níbi tí wọ́n ń fóúnjẹ pamọ́ sí ẹ lọ kó òbítíbitì oúnjẹ jáde wọ́n ní àwọn tó sì ní àká tó jẹ́ ti aládàáni náà wọ́n pa aláṣẹ fún wọn pé kíákíá kí wọ́n kó jáde èyí ò ṣe lẹ́yìn bí àwọn kan ṣe fi ìfẹ̀hónú wọn hàn tí wọ́n fẹ̀hónú hàn ní ní Minna àti ní Niger tí wọ́n ní àwọn ò gbà àwọn ò fẹ́ o ibi tí ọ̀rẹ́ bí bá wọn dé yìí ó tó gẹ́ ọmọlẹ́fì nígbà tó ń sọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé tí wọ́n ti ṣe wọ́n ní ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà ló wo ọ̀nà mẹ́ta tí àwọn lè gbà kojú oro sí ọ̀wọ́n gógó oúnjẹ tó ti balẹ̀ jẹ́ nílẹ̀ wa Nàìjíríà yìí ó ní ìjọba sì wò pé ohun táwọn lè ṣe rèé àwọn oúnjẹ tí wọ́n ti kó pamọ́ sínú àká tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn bẹ̀rẹ̀ sí ni máa kó jáde wọ́n ní kódà ẹgbẹ́ àwọn tó ń pèsè ìrẹsì nílẹ̀ wa nàìjíríà ń làwọn bá sọ̀rọ̀ ní kánmọ́nkíá pé ẹ mọ̀ tú àká yín o ẹ sì mọ̀ ṣí i ó yá ẹ kó jáde wọ́n ní àwọn ló fi ń yí àwọn pé táwọn bá kó ìrẹsì jáde ó kéré jù tọ́ọ̀nù ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta yọ jáde sí ọjà wọ́n bá ń béèrè lọ́wọ́ wọn pé ọ̀dà tó bá jáde o ìgbà wo la fi jẹ́ tán wọ́n ní bí eléyìí bá tiẹ̀ kọ́ jáde sọ́jà náà ọmọ nàìjíríà ó tiẹ̀ mọ rí nǹkan fi ẹnu gbá fódìdí oṣù kan àbí ọ̀sẹ̀ mẹ́fà wọ́n ní ó sì ṣeé ṣe kó káwa wọ bíi oṣù méjì wọ́n wá béèrè wọn lọ́dà náà ṣé tí àwọn oúnjẹ yìí bá ti jáde owó oúnjẹ tí àwọn ìyá lọ́jà bàbá lọ́jà ń ta oúnjẹ lọ́jà ṣé yóò sì wálẹ̀ wọ́n ní ohun táwọn fojú sùn gan nù pé bóúnjẹ lè bá ti bọ́ síta iye tí wọ́n ń ta oúnjẹ lọ́jà ó ṣeé ṣe kó bẹ̀rẹ̀ sí ní já wálẹ̀ ní kánmọ́nkíá ọ̀dà náà wọ́n ní àwọn kan wà tó jẹ́ pé bí nǹkan ṣe balẹ̀ ní nàìjíríà tí nǹkan sì bẹ̀rẹ̀ sí ní dàrú nínú wọn máa ń dùn sí wọ́n ní oúnjẹ nínú àká wọn àmọ́ wọ́n ń dúró dègbà tí owó rẹ̀ ó lòkè gegege kán bẹ̀rẹ̀ sí ní mọ́ kó jáde ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ni wọ́n pé ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé a mọ̀ yín a sì mọ̀ bí tí àwọn àká yín wà ẹ kó oúnjẹ jáde torí kò fẹ́ẹ̀ mú ìròrí lọ́wọ́ ó sì tako làákàyè kí ẹ jẹ́ kí ebi ó pààyàn tán kó tó di pé ẹ mọ̀ rí èrè gọbọi lórí àwọn tẹ̀ kó pamọ́ oníjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ò sì wá ní káwọ́ gbéra o tán bá rí i pé gbogbo ẹ̀bẹ̀ táwọn bẹ̀ wọ́n ó dàbẹ́ ni pé wọ́n fẹ́ kọ tí ọgbọ́n sí wọ́n ní àwọn mọbi tí àká wọn wà àwọn sì mọ ohun tí àwọn ó ṣe wọ́n wá béèrè wọn lọ́dà náà tó ń jẹ́ bá ti wá bọ́ tàbá yìí tá a ti kó bitibiti ráìsì jáde a ti kó gàárì bọ́ síta pé kí àwọn nàìjíríà mọ fẹnu gbà èló gan-an ni a mọ̀ tàṣẹ́ wọn ni ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà sì ń wò náà lẹ́yìn ìpàdé mi ìtàn bá tún ṣe wọn ò lè sọ iye tí ìrẹsì gbọ́dọ̀ jẹ́ àti tí gàárì náà gbọ́dọ̀ jẹ́ lọ́jà ó ń bẹ o lójú ìwé karùn ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè wa nàìjíríà tó di mọ̀nàmọ́ná tó jẹ́ pé ọ̀pọ̀ ẹlòmíì tiẹ̀ fẹ́ lè máa ṣaṣọ sórí tansifọ́mà ohun tó fà á òun rèé o ogun tó ń bá náà lẹ̀ wájà kì í ṣogun ayé o bẹ́ẹ̀ ni kì í ṣe ti àwọn mọ̀-mí alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè wa nàìjíríà olóyè adébáyọ̀ adélábù ńlọ sọ̀rọ̀ lánàá ńgbà tó ń bu ẹnu àtẹ́lù ìpèníjà tó wà lórí ọ̀rọ̀ tiná mọ̀nàmọ́ná ó ní bí wọ́n ṣe ń sọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná lọ́tún lọ́sìn etí òun kùn òun gbọ́ bẹ́ẹ̀ létí òun òkú di àmọ́ bí alágbẹ̀dẹ bá ti ń lurin lójú kan ó lóhun tó fẹ́ mú jáde àwọn nǹkan tí àwọn ń lù lójú kan tá a fẹ́ mú jáde òun ni ìgbà ọ̀tún lábala náà mọ̀nàmọ́ná àwọn ti lọ wo àwọn ibi tí ìpèníjà gbélé igwá àwọn sì tọpinpin rẹ̀ dáadáa àwọn wá rí i pé ibi tí ogun yìí ti wọ́ wá ogun yìí kì í ṣe ogun yìí pé àbí wáyà kan já lulẹ̀ ńbì kan àbó ya lulẹ̀ ńbì kan àbí ẹ̀rọ àwọn kan ni ò ṣiṣẹ́ tó yẹ kó gbé iná lọ síbi tó yẹ kó gbé wọn ni rárá bẹ́ẹ̀ kọ́ àwọn ibi tí nǹkan wà owó láti fi ṣe àwọn ààtò kan ní iléeṣẹ́ elétò náà mọ̀nàmọ́ná àti àgbékalẹ̀ ìmúṣẹ́ṣe àwọn ogun tó ń jà wọ́n wọ́n ní ogun abẹ́lé ni láàrin iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná àwọn sì ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tọ̀ láti lè fi ìkọ́kàn sí àwọn òṣìṣẹ́ ọ̀hún sí okun àyà wọn kí wọ́n sì bá àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀ngbọ̀n sọ̀rọ̀ wọ́n ní lẹ́yìn yún a yanjú gbogbo ẹ̀ ìpèníjà yìí ìpèníjà ráńpẹ́ ni a sì yanjú rẹ̀ ogun lé ní bá iléeṣẹ́ mọ̀nàmọ́ná jà kì í ṣe ogun ìta kì í sì ṣe ogun ipe ẹ̀rọ wa kọ́ bàjẹ́ rárá o bá a bá ti wá yanjú gbogbo rẹ̀ ní sísẹ̀ntẹ̀lé ẹ rí i pé orílẹ̀-èdè wa Nàìjíríà ṣẹ́giri lè kanná iná nìyàn wọ́n ní àsìkò tá a wà yìí ìgbà díẹ̀ náà ló kùn ká fi yanjú gbogbo ohun tó wà ńlẹ̀ yìí gbogbo ohun tó ń rùn lẹ̀ ni ò ní pẹ́ tán wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé ìkẹjà electricity wọ́n ní àwọn wọ́n ní iṣu o bẹ́ẹ̀ làwọn kan náà tún sọ pé IBEDC wọ́n ní iṣu o wọ́n ní kálukú wọn náà ló ń sọ dúmọ̀ pé ogun ja ẹ̀ka lé ìpín náà kalẹ̀ ogun ja ẹ̀ka lé ìpín náà kalẹ̀ wọ́n ní àìsàn yìí wọ́n ní àìsàn gbogbogbò ní láti òkè lọ́hùn ni ṣùgbọ́n gbogbo ẹ̀ làwọn ti ń ṣiṣẹ́ tọ̀ ẹ fọkàn láìpẹ́ láì jìnnà ìpèníjà tó wà lórí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná yóò dohun àfìsẹ́yìn tégun aláré ìfinṣọ kódà ọmọ tí wọ́n bá bí láàrin ọdún yìí bí wọ́n bá mm. múná dé gan yóò máa wò pé kí ló ń ṣẹlẹ̀ what is this? Mm. alami. o ṣeun ojú ìwé kẹrin ìwé ìròyìn ti nàìjíríà Tribune ń sọ̀rọ̀ nípa ti ètò ààbò lẹ́wà nàìjíríà tọ́mẹ̀hẹ̀ Vincent ń ṣẹ́wọ́ sí wa pé kásáré tajà díẹ̀ ọmọ tó bá tó sì mówó wọlé níyà rẹ̀ ó yìn ìǹpẹ́tọ̀ general of police ìǹpẹ́tọ̀ àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà olúkáyọ̀dé ẹgbẹ́tókun àná ọjọ́bọ̀ thursday ló ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan àti àwọn tó nípò níléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa nàìjíríà látòrí deputy commissioner of police lọ sókè ni wọ́n ti ṣèpàdé ọ̀hún tí wọ́n jíròrò lórí kí là á ṣe ọ̀nà wo là tọ̀ tí ètò ààbò lẹwa nàìjíríà ó fi gbópọn àti gbogbo ìwà ọ̀daràn tá à ń gbọ́ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ wa nàìjíríà yìí tí ó fi di àfihẹ́yìn tí eégún aláré ń fi ṣọ̀ bá a ṣe fi ọ̀rọ̀ ètò ààbò wa nàìjíríà sọ ìtàn rere òun ni kókó pàdé tán ṣe ọ̀hún oṣooṣù ni wọ́n máa ń ṣe deputy inspector general of police bíi mẹ́fà ńlọ́wà ńbẹ̀ wọ́n ní kódà AIG ń lọ bíi méjìdínlógójì tí wọ́n jókòó àwọn kànrìnkànrìn ni kọmíṣánná ọlọ́pàá bíi méjìdínláàádọ́rùn-ún náà wà ń bẹ̀ àtàwọn míì náà tí wọ́n jẹ́ alẹ́rùn lọ́rọ̀ wọ́n ní olúléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà ti ń bẹ ní àbújá ibẹ̀ ni wọ́n fìkàlẹ̀ sí tí wọ́n jókòó sí lánàá láti fi orí oko ṣọ̀ọ́dún kí wọ́n sì la ọ̀nà tí a lè tẹ̀lé tètò ààbò wa nàìjíríà yóò fi gbéra sọ nígbà tí ń bá àwọn ọ́fíṣà sọ̀rọ̀ láwọn ọlọ́pàá IG ní òun pè pàdé yìí láti foríkorí fikùn lókun ọ̀nà wo là á tọ̀ àti gbogbo ohun tá a bá lè ta àti ohun tá a bá lè dà gẹ́gẹ́ bí ọlọ́pàá láti rí i pé ìgbáyégbádùn ọmọlẹ́wà Nàìjíríà tí ó jẹ́ àwọn lógún ó padà wá sí ìmúṣẹ torí pé èròǹgbà wọn ni pé kí ọmọ Nàìjíríà sùn kán sì forí lóṣùká gbogbo ọ̀rọ̀ ibi lọ́tún ibi lósì wàhálà àti ìwà ọ̀daràn yìí kó padà wá jẹrúdù lọ mú mi gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìpàdé èyí làwọn fi wo àwọn ètò míì táwọn ti ṣe tẹ́lẹ̀ àti ọ̀nà táwọn ó tọ̀ láti rí i pé wọn ò sọ iléeṣẹ́ ọlọ́pàá lẹ́nu ó ní àwọn tó sọ̀rọ̀ nípa ti ọ̀sẹ̀ ọlọ́pàá police week àti ayẹyẹ fífi àmì ẹ̀yẹ dá àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lọ́lá àtàwọn míì náà tó ti jà fitafita láti rí i pé ẹ̀rẹ̀ ò ta sí iléeṣẹ́ ọlọ́pàá àwọn wọ̀nyí ni wọ́n ti gbìyànjú ní gbogbo ìkápá wọn láti rí i pé gbogbo pàṣípò sàǹgbọ́ lọ́tún ló sì lórí pé ètò ààbò lẹwa nàìjíríà mẹ́hẹ̀ pé àwọn kájú àwọn sì dúró tán yányán nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti ṣe ó sọ̀rọ̀ ó ní iléeṣẹ́ ọlọ́pàá náà ti gbìyànjú láti rí i pé à ń jí ní gbé àtàwọn ẹ̀wà ọ̀daràn míì ọjà rodò tán yányán ó ní kódà nígbà tí àwọn jáde pẹ̀lú special intervention squad wọ́n ní táwọn kó àwọn ọlọ́pàá tí orí wọn pé jáde oníbẹ̀ làwọn ti mú ògbóǹtarìgì ajínigbé kan ní ìpínlẹ̀ Kaduna tó sì jẹ́ pé àwọn tó ń bá òbítíbitì owó náírà lọ́wọ́ rẹ̀ tó ń lọ bíi two point twenty five million naira ó ní ní ilé ìtura kan níbi tó lọ farapamọ́ sí ó ní kódà lára àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe òun náà ni gẹ́gẹ́ bí IG sọ ó ní àwọn àwọn dẹdẹ àwọn afurasí bíi mẹ́tàlá tó jẹ́ pé àwọn gangan ni wọ́n wà lẹ́yìn bí wọ́n ṣe ń jí àwọn ọba gbé ní ìpínlẹ̀ Èkìtì ó ní kódà àwọn kan náà wà tó jẹ́ pé wọ́n ti jí wọn gbé bíi mẹ́wàá ni wọ́n tí wọ́n sì wà lákàtà àwọn ajínigbé ó ní CP Ọlátúnjí Dìísù ń ló léwájú àwọn ọlọ́pàá kò bẹ̀rù ìjà tí wọ́n lọ dìgbòlùjà ńbẹ̀ tí wọ́n sì rí i pé wọ́n tú wọn sílẹ̀ kò ṣàì tún mẹ́nuba àwọn àṣeyọrí míì tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe àmọ́ ṣá ìpàdé àná dá lórí ìbẹ́tò ààbò lẹ́wà nàìjíríà yóò ṣe gbópọn sí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ ni ìròyìn ọ̀hún wà. ajá balẹ̀. tó bá rí lọ́gùn afọ́jú. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity eye care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ẹ̀dá pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpèníjà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ọ̀rẹ́ wa ọkẹjanu búrẹ́dì ni. nkẹjà mm, sí ọbẹ̀ jáde ni búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ ni fortune bikes for sunday bread inú. <laughs> wo ni e ti pákéjì rẹ gan-an mm, ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé. <laughs> ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fortunate tá a ṣe lóríṣiríṣi bíi fortune bite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni ti fortune bite bọ́ sunday bread ìtọ́bẹ́jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fortunate lọ́mọ jẹ́mu kí adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fortunate jáde kò sì léròjà búrómètì kankan nú electric stainless oven ló ń bèèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olú fortunate bread ló wà ní nine òpópónà tìjà ní adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river abc road ìlọrin nípínlẹ̀ kwara àti lẹ́yìn hajj camp olódó ìbàdàn wọ́n tún wà lóńdó road àkúrẹ́ àti ní dagbolu ìkírun road òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ni kò máa béèrè fún ní gbogbo ìgbà bójúba kojú àlàmọ́tọ́ ọ̀rọ̀ sunukun ká fojú sunukun o ògùn yorùbájí gan yẹn tó ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná bara wuta odò palami ọ̀kayọ̀ làálà àti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ti jímọ̀ friday láago márùn ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbáko la ó fi jọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́ bá a máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe ń tan náramárama wọ gbogbo ibi kù lágbo òṣèlú àtijọba tó ẹ máwọn yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje aṣáálẹ̀ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè apèdè ara adébáyọ̀ falẹ́kẹ̀ ìbáyọ̀ o kọ́ba ìdùmarè tó ti ń gbà faládìgún mọ́ padà lẹ́yìn ẹ̀ torí pé kò ní fi gbà kan bọ̀ kan ná fòlòlò fọ̀ ǹgọ́ lẹ́yìn ìka kan ní iṣẹ́ fún lórí ètò bí ọba ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ bí ó somi kó somi ọ̀rọ̀ ni wọn sọ ní ragaraga fi tú yányán ètò ojúkojú lórí Fresh FM Ìbàdàn ló tún balẹ̀ gíga gíga láago márùn-ún ìrọ̀lẹ́ Friday ẹ kú ojú tí yóò dàdé inú agogodẹ ní ti wà ọrùn tí yóò lé ìjìgbara ẹlẹ́kẹ̀ inú agogodẹ náà ni yóò ti wà èyí ló mú kíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àkóso gómìnà ṣèyí mákindé fi kéde ètò gbígba ọ̀pá àṣẹ ti ọba ẹnjìníà bashir ọlálẹ́kan abíóyè ṣìyẹn bọ́lá kẹrin gẹ́gẹ́ bí onígbẹ̀tì tìlú ìgbẹ́tì. kábíyèsí o gómìnà ṣèyí mákindé yóò gbé ọ̀pá àṣẹ fún onígbẹ́tì tìlú ìgbẹ́tì ọba bashir ọlálẹ́kan abíóyè ṣiyànbọ́lá kẹrin ìyẹn lọ́jọ́ ajé ọjọ́ kejìlá oṣù kejì ọdún twenty twenty four ní gbàgede iléèwé umca ògúnbọ̀dé memorial grammar school nílùú ìgbẹ́tì ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gbogbo ọmọ bíbí ìlú ìgbẹ́tì nílé lóko àti lẹ́yìn odi ẹ máa kú oríire ọba tuntun kábíyèsí ọba bashir ọlálẹ́kan abíóyè ṣiyànbọ́lá kẹrin kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó di òkèrè kí ẹṣin ọba kí ó jẹ oko pẹ́ ìgbà yín yóò tu ìlú ìgbẹ́tì lára o ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló kéde ọlọ́run ọmọ wálé wá ṣàánú ayé mi. òru ìrànlọ́wọ́. náírà of air ọlọ́run ìyá wòlíì prophetess olúfúnkẹ́ ọmọwálé jp ọlọ́run ìjọdì ní goshen lankerubu maseraphim church ilẹ̀ àbọ̀ àpótí ẹ̀rí olúwa ló ló fẹ́ fi òru kan pèsè ìrànlọ́wọ́ fún ogunlọ́gọ̀ àwọn èèyàn òru ìrànlọ́wọ́ lolúwa pè é pẹ̀lú àkòrí ẹ̀yin ò ní ìrànlọ́wọ́ you shall have air lọ́jọ́ tuesday ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún twenty twenty four láago mẹ́wàá lẹ́ ní gbogbo ẹni tó bá fẹ́ ìrànlọ́wọ́ látòkè yóò péjú sí nujọ pcos ìbàdàn gbogbo ìbòjú tí òjò pàdé olóore gbogbo aṣọ ìgún tó ń dín ìrànlọ́wọ́ lọ́wọ́ lolúwa yóò kànájọ́ lóru ìrànlọ́wọ́ bí ìrànlọ́wọ́ bá dìde látòkè yóò wá dàbí ẹni pé èèyàn mọ̀ ọ́n ṣe èrèdí ìpàdé òru ìrànlọ́wọ́ rèé níbi tí olúwo ti máa lo ọ̀pọ̀ àwọn wòlíì àtolórí ẹ̀mí ọ̀nbọ̀wálé twins vivian akimorakiyo evangelist yemi david látàbúlẹ̀ prophet paul ọláyíwọlá pastor ọláyẹmí ọmọwálé prophet samuel ọlábọ̀dé sàmìyẹ àti wòlíì obìnrin tólúwa ń gbọ́ tiẹ̀ bá a fún ní oh oh ìrànlọ́wọ́ gbà ìwọ gan lòru ìwà fún o jésù retí rẹ. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmáre ó tún bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu. apọ́sù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmáre nọ́mbà wán tó máa wọlé ìbàdàn lákọ̀tún látọ̀rí ọkẹ́ ibùdó jésù gbogbo ẹ̀yìn ara àtọ́lùgbẹ́ ìjókòdó àti gbogbo agbègbè ẹ̀ ẹ̀yìn lẹ́rìí ìyanu yìí kan. pẹ̀lú ìsọjí fathers great holy gods revival and miracle ọlọ́jọ́ bẹ̀rẹ̀ gbàkọ̀ there be ọjọ́ tuesday february twenty títí di thursday february twenty two bẹ̀rẹ̀ látàgọ́ márùn ìrọ̀lẹ́ sí àgọ́ mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan friday february twenty three night of evidence àṣálẹ́ ìfihàn rí látàgọ́ mẹ́wàá àṣálẹ́ níbi tí ìmọ̀lẹ́ àṣẹ ìyanu yóò ti bá ṣiṣẹ́ agbára nínú ayé oníkojúkọ ènìyàn ní gbàgede pápá ìṣeré home for handicapped children feed ní kọjá wa head office tó wà ní ìjókòó àgbẹ̀tẹ̀ poli road nìbàdàn ìwọ́dẹ̀ wà pàdé ọlọ́rin ìgbọ́láyẹmí ọmọ ẹlẹ́dùnmọ́rin number one ọkọ̀ fẹ́ máa wà láti àwọn ibi wọ̀nyí miracle city kọ́ liberty stadium òkè àdó gbàdàn givers house àtọ́ tí lọ ó dọ́nà àpáta tí ẹ lọ yẹ sínú mọ́nàtọ́ ẹ̀yìn tí lálùpẹ̀ rùn mú lórí fídì tọkọtaya zero nine zero forty five forty five fifty two eighty six the same Jesus. ọlọ́run ìgbàlá àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan. pẹ̀lú prọfẹsọ Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹ́wá. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́. gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o. ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú prọfẹsọ Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn you to where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọ sílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House Seven Up Road Olúyọ̀lé Main Estate Ring Road Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. Uh ẹran ló ń bímọ ń bẹ̀rẹ̀ ẹranko ló ń bímọ ń bẹ yẹn. Ah, ẹranko èèyàn ni èmi ni o. bàbá fi kà sínú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. Ah, eh. ó dáa tó bá rí bẹ́ẹ̀ máa fi eh. báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun eh. lọ iṣẹ́ sí yín. bàbá fi kà àní ẹyẹ dún bí ẹran. tó o bá fi báṣkìọ́ jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ní kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro bá wá dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀dí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fún. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ pè zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ajítòní ajítòní ah, láti ìjẹrin tí mo ti ń pe ọmọ yìí kó wá bá mi ka lẹ́tà tọmọ mi fi ránṣẹ́ sí mi àìlẹ́kọ́ lè kàí mọ̀ fi nǹkan ṣe mí o. ẹ ọ bà ní kò tí ì bàjẹ́ torí irú yín yìí ìníjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ aláṣẹ gómìnà wa ẹnjìnìà olúwaṣeyí abíọ́dún mákindé sẹpakuru mẹ́kọ̀ọ́ mọ́kọ́ mọ́ká lọ́nà rọrùn kalẹ̀ fún gbogbo èèyàn tí ò lè fìdí ìgò kan hó gbogbo ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ èsì ni àǹfààní yìí wà o ọ̀fẹ́ sì ni kódà ó tún gbàwé ọ̀fẹ́ tó máa kà bẹ́ẹ̀ kọ́ bá ti ń lọ. aago mẹ́rin sí márùn-ún márùn-ún sí mẹ́fà mẹ́fà sí méje ìrọ̀lẹ́ ìlàsìkò ẹ̀kọ́ ẹ yọjú sí wọn ní ọ̀y Ọ̀yọ́ State Agency for Adult and Non-Formal Education ní yàrá tó dojú kọ ọ́fíìsì aya gómìnà Agodi one oh two Ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero zero thirty eight zero eight seventy three ninety eight tàbí zero zero thirty three fifty three fifty four twenty eight pẹ̀lú ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ àgbà ti dìrọ̀rùn. Ìtúsílẹ̀ oṣù yìí ti dé. lọ́gọ́ tó ń dé olùgbàlà láyé má wà nínú ìdè èṣù ní ọdún yìí jáde kúrò nínú ìdè èṣù ní oṣù titun yìí jésù fẹ́ tú ọ sílẹ̀ wá bá pàdé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ kejì nínú oṣù láti aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ jésù fẹ́ fi òpin sí gbogbo wàhálà ìdààmú àti ìṣòro tí ò ń dojúkọ ṣé àìrọ́mọbíni àìráyà tàbí ọkọ fẹ́ àìsàn ojú oorun tàbí àìsàn lọ́jọ́ pípẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jésù retí rẹ ní no more tears evangelical ministry ní olúyọ̀lé estate òpópónà horizon hotel ìbàdàn fún àlàyé tàbí ìbéèrè ẹ pè zero eight zero three six zero eight three eight nine three jésù ń retí rẹ. àní tí ó dé o àṣẹ̀dá láyé mi létò. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ káàbọ̀ padà. ẹ ṣeun ṣeun o láyé bẹ̀rùn. ajá balẹ̀ ìròyìn ń tẹ̀síwájú ìkànnì fresh náà ń pe ibi tá a wà yìí ilé orin ní challenge ibẹ̀ ni bàbá mi Èdùmàrè sọ wá di gé àlọ́yè sí aago mẹ́wàá ti múra àti lọ lù. Hmm. ẹ jẹ́ wá lọ sí ìpínlẹ̀ Èkìtì wọ́n ní lálàlù akukutuhu o nígbà tí àwọn ajínigbé àtàwọn ẹ̀ṣọ́ ọmọ ológun sọ́jà tí wọ́n jọ kò rán tí wọ́n sì gbé gbẹ́rẹ́kì kaná ní ìpínlẹ̀ Èkìtì ẹ wá wò bí ìró òbọ̀n ṣe ń dún ní kọ̀sẹ́kọ̀sẹ́ àfi bí ìgbà téèyàn ń jagun wọ́n ní ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ àtọpẹ́lọpẹ́ ọlọ́run nígbà tí iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ka ìwọ̀n èyí tó wà lẹ́kìtì tí wọ́n kojú àwọn ajínigbé èyí tí wọ́n tún fẹ́ wá ṣòro lẹ́kìtì wọ́n ní àwọn ọmọ ológun ọ̀hún ni wọ́n tètè bẹ́ sí ẹkùn agbègbè bẹ̀ wọ́n ní inú igbó kan eh, tó wà ní agbègbè ìkẹrẹ sí ìgbàrá odò wọ́n ní ojú òpópónà ọbẹ̀ ibẹ̀ gangan ni lálàbù ìti lù tí akukutu náà tó sì ṣe bẹ́ẹ̀ tó hu ẹni tí í ṣe olùbádámọ̀ràn àgbà sí gómìnà lórí ọ̀rọ̀ ìrọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò brigadier general ebenezer ogundana retired ń ló ṣe àlàyé ọ̀rọ̀ náà láàkó tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ yìí pé àwọn ajínigbé ọ̀hún ni wọn bá tún ṣòro míì lẹ́kìtì àmọ́ iléeṣẹ́ ọmọ ológun ò kété tí wọ́n ti kẹ́ẹ̀fín láì iṣẹ́ láàbí wọn ni wọ́n ti gbójú agan sí wọn tó sì di pé wọ́n bẹ̀rẹ̀ sí í rọ̀jò bọ́n síra wọn ní kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ kó tó di pé apá ilé iṣẹ́ ọmọ ológun ká wọn kò jọ̀ṣújú kò jàfẹ́ rí ní kálukú wọn ni wọ́n fi rábáfó tí wọ́n sì sá lọ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n ń sọ ọdún mọ́ ẹ pé ìtàkùrọ̀ gan yìí nítorí pé iléeṣẹ́ ọmọ ológun wọn ò sùn ibi tí wọ́n gbé ń lọ tí wọ́n gbé ń bọ̀ tí wọ́n gbé ń ṣọ́ àwọn ajínigbé tó ń lọ ní tìbútòrò ni wọ́n gbé pé àwọn ajínigbé yìí wọ́n ní gbajúgbajà oníṣòwò kan wà léyìí tí wọ́n ń ṣọ́ láti lè tún palẹ̀ ìyún náà mọ́ wọ́n ní ibẹ̀ gangan ní iléeṣẹ́ ọmọ ológun gbé fura sí wọn táwọn náà sì gbáyà wọn pé àwọn eléyìí ṣe òṣìṣẹ́ aláàbò àmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò bọ́n kalẹ̀ fún iléeṣẹ́ ọmọ ológun ni wọ́n mọ̀ pé kì í mọ̀ ṣeré àwọn eléyìí ò wá bá a ṣe àwàdà rárá bí tí ò kó mọ́ ń làwọn náà ṣe ṣínà bolẹ̀ fún wọn ṣùgbọ́n wọ́n rí ẹnìkan mú síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ ìwádìí sì ń tẹ̀síwájú ẹni tó wá jẹ́ olórí òṣìṣẹ́ ọmọ ológun tó wà ní ẹkùn tibẹ̀ brigadier general la òun gbóṣùbọ̀ káre ò fún àwọn òṣìṣẹ́ ọmọ ológun táwọn kó lọ sí ẹkùn bẹ̀ pé wọn ò dójú ti àwọn látèkìtì yìí kan náà lágbọ́nrin ti ètò ìlera làwọn òṣè elétò ìlera ní ìpínlẹ̀ èkìtì wọ́n ti fọ́n mú o mọ́ ìjọba lọ́wọ́ wọ́n ní èyí tẹ́ máa san sálárì ó gé lọ́wọ́ gé lẹ́sẹ̀ fún àwọn àwọn ò fẹ́ o wọ́n ní owó tí ẹ máa fi ń san owó oṣù tẹ́lẹ̀ ẹ ti fi owó kún láti mílíọ̀nù ọ̀tàlérúgba àti ọyọ kan two hundred and sixty one million naira ẹ sì ti mú kí subvention ìyún owó tẹ́ fi kún láti lè mú kó lọ sókè fún owó náà yìí ẹ ti jẹ́ kó lọ sí irínwó mílíọ̀nù náírà ó lé mọ́kànlá four hundred and eleven million naira ló lọ báyìí wọ́n ní kíni wá ní àtúmọ̀ sálárì I don't get alert àáfù ni wọ́n ní kò lè jọmọ́ o ó gé lápá gé lẹ́sẹ̀ sálárì àwọ̀ ọ̀fẹ́ mọ́ amputated sálárì àwọ̀ ọ̀fẹ́ a sì ní í gbà mọ́ pẹ̀lú ìgbà ọ̀tun àti owó tẹ́ fi kún yìí ó ti dájú ṣáká pé ìdá àádọ́rin owó oṣù òṣìṣẹ́ ń gbọ́dọ̀ ṣe nọ́mà tí ò ní sí pé bóyá wọ́n ń ge bíi tìgbà kan mọ́ wọ́n ní ẹni tó bá fẹ́ gbìyànjú gígéńgé lásìkò yìí àwọn ò ní gbà fún o. ẹ lọ sí ojú ewé kẹfà ìwé ìròyìn ti the nation tó jáde lónìí ibẹ̀ mo ti gbé mu. tó ìròyìn kan bẹ ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀ yìí ó ń sọ̀rọ̀ nípa bí ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà ṣe dẹnu kọlẹ̀ àti ipa búkúbúkú tó ní láwọn ẹ̀ka kan nílẹ̀ wa Nàìjíríà pàápàá jùlọ ẹ̀ka ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ èkó ni wọ́n ti ń kọ ọ̀rọ̀ yìí jáde ọ̀rọ̀ tó sì ń jáde yìí ń sọ̀rọ̀ nípa bí ẹ̀ka ètò ẹ̀kọ́ nílẹ̀ wa nàìjíríà náà ṣe fara gbọgbẹ́ látàrí pé ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà dorí kodò bí èso igi kódà ìròyìn ọ̀hún sọ pé àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ wọ́ họrí tí wọ́n ti ń júwèé lé fún tàbí táwọn gangan fúnra wọn ti ń júwèé lé fúnra wọn juwọ́ sí yàrá akẹ́kọ̀ọ́ pé ó tún dìgbà ó ṣe wọ́n ní ìṣe ni wọ́n ń gògò ṣe ìwádìí kan tí Vanguard ṣe ó fi hàn pé àwọn àwọn akẹ́kọ̀ọ́ tí òbí wọn rọ́wọ́ họrí tí wọ́n fẹ́ tiraka tẹ́lẹ̀ pé káwọn ó kàwé báwọn bá rẹni tọ́ àwọn káwọn tọ́ ara wọn ni ebi ti fẹ́ hàn léèmọ̀ tó sì jẹ́ pé owó iléèwé tí wọ́n ní kán máa san àti owó iléègbé tí wọ́n ní kán máa san àtàwọn nǹkan míì kò bára dé fún wọn rárá wọ́n ní fún àpẹẹrẹ ohun tó ń ṣẹlẹ̀ láwọn ọgbà ilé ẹ̀kọ́ pàápàá jùlọ fásitì ti ìpínlẹ̀ èkó tá a mọ̀ sí unilag ibi tí àwọn akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ pé hmm, àwọn tí wọ́n jẹ́ bíi adarí ilé ẹ̀kọ́ ọ̀hún ni wọ́n tún ń wá oúnjẹ fún akẹ́kọ̀ọ́ láti jẹ hmm? nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò tán rí i pé ó ń bẹ lára wọn láti kàwé kódà ọpọlọ wọn pé ó sì gbéwèé àmọ́ owó tí wọ́n fi ń lé àwọn owó ilé ẹ̀kọ́ wọn àti àwọn ìgbáyégbádùn wọn ó ti fẹ́ mọ́ fún wọn níṣòro tọ́pọ̀ wọ́n ní nígbà tí wọ́n bá gíwá ilé ẹ̀kọ́ ọ̀hún sọ̀rọ̀ Professor Fọláṣadé Ògúnṣọlá àwọn oníròyìn béèrè lọ́wọ́ rẹ̀ pé bò ní nǹkan ṣe rí lórí àwọn ibi tí ẹ fowó lé láwọn apá abìkan nílé ẹ̀kọ́ tó sì jẹ́ pé àwọn owó kan wà tó jẹ́ pé kò ṣeé mọ̀ san ni ó ní ẹ má jẹ́ kí n tàn yín ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ló ti ń júwe ilé fúnra rẹ̀ tọ́pọ̀lọpọ̀ sì tún ṣe ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ káyọ̀dé fún ọgbà ilé ẹ̀kọ́ látàrí pé kò rí owó ilé ẹ̀kọ́ rẹ̀ san ó ní ó sì gbìyànjú títí lọ́tún lọ́sì ìyá ò ní bàbá ò ní ga ìyá náà ò ní go òun náà fẹ́ gbìyànjú àti kàwé àmọ́ owó tí wọ́n fi lé ọ̀rọ̀ léèwé ó ti fẹ́ hàn léèmọ̀ ó ní àwọn tí wọ́n wọlé fún sáà ẹ̀kọ́ tuntun ó nígbà táwọn wò wọ́n ẹgbẹ̀rún méjìléní àti okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin òun ni àwọn tó wọlé ó ní àmọ́ àwọn kan káwọ́ sókè pé ẹ wò ó bá a ṣe róláró yìí àní lè tẹ̀síwájú pẹ̀lú ètò ẹ̀kọ́ yìí nígbà tí àwọn wò wọ́n àwọn rí i pé ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé márùn-ún òun làwọn èèyàn náà ó ní àwọn wò pé ṣé nǹkan ò ti fẹ́ ṣẹlẹ̀ báyìí látìgbà tí wọ́n ti dá unilag sílẹ̀ wọ́n ní kò tíì sí ìgbà tí àwọn kò rọ́wọ́ họrí pọ̀ tó báyìí tàbí tí ọmọ ilé ẹ̀kọ́ mọ̀ọ́mọ̀ dìídì mọ́ pé òun ọ̀ka ìwé mọ́ hmm. nítorí owó tán fi kún iléèwé onígbà táwọn wò sọ́tún wò sósì àwọn rí àwọn kan tí àwọn lè gbọ́ bùkátà wọn ń làwọn fi ṣe pé ó dáa náà tó bá jẹ́ oúnjẹ àwọn máa fún wọn jẹ tàbí káwọn wá iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ nu wọn máa ṣe láti máa fi ràn ra wọn lọ́wọ́ ó ní ọ̀rọ̀ yìí bani lọ́kàn jẹ́ àmọ́ kò sí ní táwọn fẹ́ ṣe sí i lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard ni wọ́n ní bákan náà lọ́mọ ṣorí ní Federal University of Technology Àkúrẹ́ ní futa ní ìpínlẹ̀ Ondo lọ́hùn-ún níbi tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé tí wọ́n rí i pé ìdá ọ̀ọ́dúnrún lówó tí wọ́n fi lé owó ilé ẹ̀kọ́ wọn tí ẹ̀mí wọn sì ń gbọ̀n pé bóò làwọn òṣìṣẹ́ wọn ni àwọn kan wà tó jẹ́ pé wọ́n tiẹ̀ ti fẹ́ kàwé jáde tán àmọ́ ohun tójú wọn rí ẹnu wọn ò ní lè sọ. So ẹ̀wẹ̀ ìròyìn míì tó jọmọ́ bẹ́ẹ̀ ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa Nàìjíríà tá a mọ̀ sí NANS ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo síta pé àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà o lórí bí àwọn ilé ẹ̀kọ́ kan ṣe ń fi owó gegege lé owó iléèwé tó sì jẹ́ pé àti kàwé gbádùn ó wá nira tányányán fọmọ kọ̀là kò ṣàgbé wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ o ẹ̀tọ́ gbogbo ọmọnìyàn nílẹ̀ wa Nàìjíríà òun ni pé kó rí àǹfààní sí ètò ẹ̀kọ́ àmọ́ pẹ̀lú ọrọ̀ ajé lẹ́wà nàìjíríà pẹ̀lú ti ètò ààbò lẹ́wà nàìjíríà tọ́mẹ́hẹ́ àtàwọn nǹkan míì ó ti wá burúkú jù báyìí àtijọ́ àti múnira ní nàìjíríà àti wá kàwé náà ó tún wá lé àrírú ẹ̀ rí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba bọ́lá ahmed tinubu ẹ wá nǹkan ṣe sí i lórí ti ètò ààbò ẹ wá nǹkan ṣe sí i lórí ti ọrọ̀ ajé lẹ́wà nàìjíríà tó fi mọ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ lẹ́wà nàìjíríà tí nǹkan ti fẹ́ burúkú jù gẹ́gẹ́ bí òun ṣe ń sọ ẹni tó jẹ́ bí ààrẹ wọn comrade Lucky Ẹmọ́nẹfẹ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ẹjẹ́ àwọn ohun tó ń ba ọmọ Nàìjíríà nínú jẹ́ ẹjẹ́ àwọn ohun tó ń ba ọmọ Nàìjíríà lọ́kàn jẹ́ àwọn tó jẹ́ àgbẹ̀ ń ò lè lọ sóko àwọn fẹ́ rìnrìn àjò lójú òpópó ẹ̀rù ń bani ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ṣe bẹ́ẹ̀ ṣe mọ ìwòran rèé ètò ẹ̀kọ́ nílẹ̀ wa Nàìjíríà ó tún wá dorí kodò nǹkan ti bàjẹ́ tán nance president bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní bó tẹ̀ jẹ́ pé ẹ̀tọ́ gbogbo ọmọ ní nàìjíríà ni pé kó kàwé àmọ́ pẹ̀lú ọwọ́ táwọn ilé ẹ̀wé ń gbé gbà yìí àtàwọn tó jẹ́ gíwá ilé ẹ̀kọ́ àtijọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ó ṣeé ṣe kọ́mọ kò làkóṣágbé kọ́mọ ráàyè sọ pé òun fẹ́ kàwé mọ́ hmm. ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ mo ti rí. àmọ́ ìran kan máa ń bẹ tí máa ń bà mí lẹ́rù lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ yìí ọ̀tọ̀ ni pé ká tìrógó ká rán ọmọ lọ sùkúù ọ̀tọ̀ ní pé kó parí kó má tún ríṣẹ́ ọmọ kan sì rí ìlú tán kó dédé gírájúètì ó bá lóun wáṣẹ́ òun hmm. wáṣẹ́ òun wáṣẹ́ ó fi lọ wá àánà tún fi ń lo àwọn èèyàn gbogbo tá a ní ládùúgbò níjọ́ kan ló bá pè mí pé ọlọ́run ṣeun òun ti ríṣẹ́ o mo ní olúwa mà ṣe o àdúrà tá à ń gbà ti bọ́ sí i èló wá ní sálárì ẹ̀ báyìí ó ní twenty five thousand naira lóṣù graduate twenty five thousand naira kò bọ́ sábẹ́ minimum wage rárá alàmì orílẹ̀-èdè nàìjíríà yẹn adarí wa tó ẹ dákun ẹja bẹ̀rù ọlọ́run o ẹja lọ tààràtà sí ojú ewé kẹfà ìwé ìròyìn ti the nation kí n ṣe àwọn òròyìn tó wà ń bẹ̀ ní pápápá àkọ́kọ́ rèé o kò sí wàhálà gbọ́n mi sí omi òtó kankan láàrin èmi àti oyetola o ẹ má da yẹ̀pẹ̀ sínú gàárì wa èyí tí ń wúre tẹ́lẹ̀ fún èéwù re ẹni tí í ṣe akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú APC sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bashir èló ṣe àlàyé ọ̀rọ̀ náà tó pa bìyàbìdán ọ̀rọ̀ nígbà tó ní àwọn kan ti fẹ́ máa wá wàhálà sí àárín òun àti ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì orí omi àti inú omi ìyún Alhaji Gbóyèga Oyètọ́lá gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun nígbà tó ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ènìyàn yìí pé gbọ́ yìí sọ yìí kì í kú wọn lẹ́nu àwọn èèyàn àwọn sófò àdúgbò àwọn agbọ́tẹ̀kù wífẹ́ ya gbọ́tẹ̀yẹ wífẹ́ kó àwọn asọ̀rọ̀ wájú pọ̀ mọ́ tìpa kọ́kan ti tún wà nídìí dàlúrú ọ̀tẹ̀ hmm. tí wọ́n sì ń wá kí àárín òun àti Oyètọ́lá dàrú wọn ni irọ́ lásán lẹ fi pa èké lẹ fi ṣe ṣùgbọ́n o kí kálukú ó gbọ́ kó lọ mọ̀ bára rẹ o òun Bàṣírù àti Oyètọ́lá kò síjà kankan láàrin àwọn o ìmùlẹ̀ pánpán ńlá wọn àwọn sì jọ ń ṣe bọ̀ láti ayé alálùmọ́lẹ̀ ni tó fi wá dé alálùyọ àwọn ò wá nítorí pé bóyá àwọn ti jọ wà láyé alálùyọ báyìí kí àárín àwọn wá dàrú rárá o àsìkò ìgbà tó lọ́ọ́ ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ alága Sòókò Tajudeen Lawal ní ibi tí olúléeṣẹ́ ẹgbẹ́ wọn tó wà ní ògo olúwa lọ́ṣogbo níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ àwọn nínú ẹgbẹ́ òṣèlú ẹ yéé dá mi ogun dá mi ọ̀tẹ̀ má dàárín àwọn rú rárá bí tí mọ̀ kò sí wàhálà láàrin òun Bashiru àtòyétọ́lá lẹ́bàá ẹ̀ ni ìròyìn kan náà ti fò fẹ̀rẹ̀ wá láti ìpínlẹ̀ Ondo ìdẹ́tẹ̀lẹ́yìn òde àti ọ̀dọ́ ọ̀jọ̀gbọ́n Dayọ̀ Fádùyílẹ̀ ìbẹ̀ gangan ló ti wà tó ní èmi dá ní adíje dupò gómìnà ju Lọ́kì Ayédatiwa tó wà lórí ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo lọ nígbà tí ọ̀jọ̀gbọ́n Dayọ̀ Fádùyílẹ̀ tó ń sọ̀rọ̀ ó ní lọ́wọ́ tó ń wà o òun gbáradì kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù fún àti díje dupò gómìnà ní ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún tá a wà ń bẹ̀ yìí nínú ètò òdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo ó ní gbogbo nǹkan tí òun ní tí ọlọ́run fi jíǹkí òun ń lo òun fi dájú lọ́kẹ́ ayédatiwa lọ èé ṣe tóun hmm. wàá tẹ̀ rárá o. Hmm lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC yìí náà lòun ó ti gbé jáde mímíkí òun mí òun ẹ̀rù kan ò sì bá òun òun sì rí òun gẹ́gẹ́ bí ara òun gẹ́gẹ́ bí ẹni tó gá yàtà tó ní ìmọ̀ tó ní ìrírí tó ní ọpọlọ àti ṣètò ṣe ẹ̀tọ́ fún ìlú jùlọ́kẹ́ ayédatiwa lọ a sì jọ run sí ni o nínú ètò òdìbò káwá wo ibi tí ó bá jáde ṣùgbọ́n dán lójú tó àdá yí pé òun ń lòun ó jáde láàrin ẹgbẹ́ òṣèlú APC láti lọ díje dupò gómìnà láti Ẹdó ni wọ́n ti tún sọ̀rọ̀ tọ̀ṣẹ́ ọ̀mọlẹ̀ náà wá wọ́n ní ọ̀ṣẹ́ ọ̀mọlẹ̀ mà ti tún ta òróró sí ọmọ oyè kan lórí ń bẹ̀ sí ọ̀rọ̀ yóò ní padà wá lẹ́yìn bí òkú ìyá jọjọ wọ́n ní ọ̀rọ̀ eléyìí ni wọ́n ń gbé káàkiri ìpínlẹ̀ Ẹdó ṣé wí tèmi dèmi òun tàn òun sì sọ tiẹ̀ kó tó lọ ni ìgbà tí òṣìṣẹ́ ọ̀mọlẹ̀ ó bọ́ sí gbangba wálíà sẹ́nitọ̀ Adams òṣìṣẹ́ ọ̀mọlẹ̀ òun ni ah àwọn ayé mọ̀ burú o àwọn ayé mà burú o nítorí pé a ti ṣe ìpàdé pẹ̀lú àwọn èèkàn kùgbò kan bíi Kashim Afegbua Mika Amanoka ńlá àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í gbé àgbépọ́nú ìròyìn wọn ni àwọn tó jẹ tẹ̀tẹ̀ ńlára ń fu òun ò sí ọ̀mọ́lẹ̀ ò jẹ́ tẹ̀tẹ̀ ààrẹ ò lè fu òun ẹja takọ́ṣọ́ ká lọ sójú ọjà ajá àbálẹ̀ ìròyìn sì ń tẹ̀síwájú lẹ́yìn hmm. ah, polówó ẹ̀kú ìkàlẹ̀. ajá àbálẹ̀. ajá àbálẹ̀ olúwa bẹ́ẹ̀ni náà ṣe lọ́dún yìí o. ẹ̀mí ọlọ́run yóò kó ṣe wọ́ndà. nínú orin àjọ ìwé àtàdúrà. ológójì ọjọ́ ọlọ́dọọdún tá a pàṣẹ. fún prọfẹ̀t náà tọrọ yé mi ká o. sílíà annual forty days sustained prayer. àkórí ẹ̀ redeeming the time. láì gbà padà ọjọ́ monday nineteen february the friday twenty ninth march láwọn ti máa fi àdúrà ní ìpinnu òkùnkùn dànù láwọn máa fi àdúrà béèrè yánu ọjọ́ mọ́kànlélógún àkọ́kọ́ kùtùkùtù láwọn máa pàdé mẹ́fà ìdájí lẹ́ka àjọ wa èèyàn miracle party lálágbádá ọjọ́ mọ́kànlélógún tó parí ìrìnàjò yìí ṣòro ni o ní olú ìjọ voice of central evangelical ministry ìfẹ́ lọ́dún muslim area ọlọ́run máa lo pastor adémọlá musa àgbàlá gabriel prophetess florence sumilayo mamẹ́rì prophet d àbáyọ̀mí pastor fẹ́mi ayọ̀ ìpàdé pásítọ̀ isaac adéyẹmọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹ̀mí jésù. nígbà tí wòlíì náà tọrọ yé mi ká máa sọ̀rọ̀ àṣẹ tí yanu á máa ṣẹlẹ̀. gbogbo ẹni bá wà ló máa gbà yanu lórúkọ jésù sílẹ̀. tí yóò dàdé inú agogodẹ ní ti wà ọrùn tí yóò lé ìjìbára ẹlẹ́kẹ̀ inú agogodẹ náà ni yóò ti wà èyí ló mú kíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àkóso gómìnà ṣèyí mákindé fi ń kéde ètò gbígba ọ̀pá àṣẹ ti ọba ẹnjiníà bashir ọlálẹ́kan abíóyè ṣìyẹnbọ́lá kẹrin gẹ́gẹ́ bí onígbẹ̀tì tìlú ìgbẹ́tì gómìnà ṣèyí mákindé yóò gbé ọ̀pá àṣẹ fún onígbẹ́tì tìlú ìgbẹ́tì ọba bashir ọlálẹ́kan abioye ṣiyànbọ́lá kẹrin ìyẹn lọ́jọ́ ajé ọjọ́ kejìlá oṣù kejì ọdún twenty twenty four ní gbàgede iléèwé umca ògúnbọ̀dé memorial grammar school nílùú ìgbẹ́tì ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gbogbo ọmọ bíbí ìlú ìgbẹ́tì nílé lóko àti lẹ́yìn ẹ máa kú oríire ọba tuntun kábíyèsí ọba bashir ọlálẹ́kan abioye ṣiyànbọ́lá kẹrin kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó di òkèrè kí ẹṣin ọba kí ó jẹ oko pẹ́ ìgbà yín yóò tu ìlú ìgbẹ́tì lára o àmín ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló kéde ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbẹ́dùnú fọ́mọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà o láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní war road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrálẹ̀ tiẹ̀ ní London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o báńjọ̀nù ló mu pokò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo petro tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbà tẹ́po àtafẹ́fẹ́ gáàsì ń tẹ́tẹ́lẹ̀ àtìgbà fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ń bàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ibadan north west local government onírèké ń bàdàn nano magic fuel kánà kò gbàlódé òd dájú. ajá balẹ̀. ọ̀rọ̀ ètò ààbò lẹ́wà nàìjíríà ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti nàìjíríà Tribune kódà iléeṣẹ́ ọmọ ológun lẹ́wà nàìjíríà kéde rẹ̀ sí gbogbo etí wa pé ilẹ̀ nàìjíríà ń bẹ lójú ogun hmm. ojú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà Tribune ajá balẹ̀ ìròyìn tòní sọ pé olú iléeṣẹ́ ọmọ ológun lẹ́wà ibi tí wọ́n ti máa ń dira ètò ààbò lẹ́wà nàìjíríà kó létí pọ́n àná Thursday náà pé pẹ̀lú bẹ́tò ààbò lẹ́wà nàìjíríà ṣe ń fojoojúmọ́ mẹ́hẹ̀ àti àwọn ìrírí tí lẹ́wà nàìjíríà ń rí àti ìfínlápe táwọn karambani kan fi wá lápe wọ́n ní ó yẹ ká kéde rẹ̀ pé nàìjíríà ń bẹ lójú ogun nígbà tí báwọn oníròyìn sọ̀rọ̀ nílùú àbújá ibẹ̀ ló ti sọ̀rọ̀ níbi ìpàdé ẹlẹ́ẹ̀mejì kan ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣù tí wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn oníròyìn níbi tí ọmọ ológun lẹwa nàìjíríà ti máa ń bun àwọn èèyàn gbọ́ bí nǹkan ṣe ń lọ ó ní ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa o pẹ̀lú ohun tí àwọn ń fojú winá gẹ́gẹ́ bí ọmọ ológun lẹwa nàìjíríà táwọn míì náà tó sì wà lẹ́ka ètò ààbò lẹwa nàìjíríà pẹ̀lú ààbọ̀ tí wọ́n mú wá ó fi hàn pé kò fẹ́ẹ̀ síbì nílẹ̀ wa nàìjíríà tí ogun yìí ò fẹ́ẹ̀ fẹjú dé àti pé àwọn gbọ́dọ̀ sọ́tò bí àwọn kò le torí pé omi ń bẹ lámù fáwọn ẹni tó wà lẹ́ka ti ètò ìbáraẹnisọ̀rọ̀ àti ti ròyìn Major General Edward Buba ló ń sọ̀rọ̀ yìí nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sì ń sọ pé àákòrè tí gbogbo ọmọ ilẹ̀ wa Nàìjíríà ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà kálíbà borí ogun tó fẹ̀jú tòótọ́ yìí gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ilẹ̀ wa nàìjíríà ń bẹ lógun o ojú ogun la wà o ó ní àwọn ogun yìí kì í sì ṣogun tí ń bá àyàn rẹ́rìn rárá ó ní a ti rí ọ̀pọ̀lọpọ̀ ogun nílẹ̀ wa nàìjíríà àsìkò rèé táwọn ọmọ ilẹ̀ wa nàìjíríà fúnra wọn tí wọ́n ṣiṣẹ́ tọ́ láti rí i pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ológun ilẹ̀ wa nàìjíríà ká lè bá a borí ogun tó dojúkọ wá ó ní à ń bẹ ní lójú ogun ogun ọ̀hún la sì gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ ní kíákíá ó ní gbogbo ẹlẹ́kùnjẹkùn nílẹ̀ wa nàìjíríà pátápátá ń ló gbọ́dọ̀ ṣiṣẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ọmọ ológun náà ṣe ń ṣiṣẹ́ tí àwọn tó wà lẹ́ka ètò ààbò náà tí wọ́n ń gbìyànjú pé àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí àti àwọn ajínigbé yìí àwọn ba bùbá wọn jẹ́ bùbá sọ̀rọ̀ ó ní gbogbo ohun tó wà lọ́kàn wọn ni láti dá àlàáfíà àti ètò ààbò tó gúnmọ́ padà sílẹ̀ wa nàìjíríà ó ní àwọn wọ̀nyí tí wọ́n ń dá wàhálà sílẹ̀ fún wa yìí ọmọ nàìjíríà làwọn náà àjọ ń gbé àjọ ń sùn àjọ ń jí ni kódà ìmí inú wọn wà tó jẹ́ pé àjọ ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àmọ́ àwa la mọ̀ wọ́n tá a bá sì ké gbàjarè fọ́mọ ológun tá a tọ́ka wọn pé ẹ dákun o bùbá wọn rèé ibi tí wọ́n gọ sí rèé o bó o làwọn ṣe fẹ́ mọ̀ nígbà táwọn kì í ṣàjẹ́ ó ní ẹwà wọn ti ń gbá bọ́ọ̀lù fúnlẹ̀ wa nàìjíríà ẹ wo bá ṣe ń ṣe dáadáa lórí bọ́ọ̀lù ti ilẹ̀ adúláwọ̀ tó ń lọ lọ́wọ́ ó ní ẹwà wọn olórin nílẹ̀ wa nàìjíríà wọ́n ń gbé orílẹ̀-èdè nàìjíríà sókè wọ́n sì ń jẹ́ kí àgbáyé mọ̀ pé ọlọ́run bùn wá ní ẹ̀bùn ó ní ẹ wo àwọn tí wọ́n ń sáré náà tàbí tí wọ́n ń ṣeré ìdárayá oníkálukú wọn ni wọ́n ń gbé àsíá ilẹ̀ wa nàìjíríà sókè hmm. ibi tá a kù sí náà lélẹ́yìí pé kí ètò ààbò ilẹ̀ wa nàìjíríà kó gbópọn sí i ohun tó wà lọ́wọ́ àwọn tó sì jẹ́ kọ́kọ́rọ́ kan ṣoṣo tó lè jẹ́ pé yóò ṣí ilẹ̀kùn tá a fi ní àṣeyọrí rere òun náà ni ká wà ní ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ ọ̀hún ni ó lè jẹ́ ká bá ọmọ ológun sọ̀rọ̀ tàbáwọn tó wà lẹ́ka ètò ààbò pé apá abínikẹ́ ẹ dẹ wọ́n sí àwọn tí wọ́n ń da omi àlàáfíà ilẹ̀ wa nàìjíríà láàmú ó ní ẹ̀sìn máa wò ó òun fọwọ́ gbá ẹran kì í ṣe gungun pé àlàáfíà ó padà sílẹ̀ wa nàìjíríà torí pé àwọn ti ṣetán láti wá gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí ajínigbé abatẹnijẹ́ yìí àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn wọn pátá láti tú wọn fó kẹ́sì kó wọn jáde ọ̀nà ìgbàlódé àti ti akọ́ṣẹ́mọṣẹ́ làwọn sì lò láti rí i pé àwọn mú gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan bí ìgbà wọn bá ń hègbín ń làwọn he wọn ẹ wá sọ fún gbogbo àwọn agbésùmọ̀mí tó wà nílẹ̀ wa nàìjíríà ohun méjì ní bẹ́ẹ̀lẹ̀ fún ọ̀hún àkọ́kọ́ òun ni kí a gbẹ̀mí wọn ẹlẹ́ẹ̀kejì ni kí wọ́n káwọ́ sókè kí wọ́n túbá ojú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà ṣògbọ́n mo ti rí. ok ẹ já lọ tààràtà sí ojú ewé kẹrin ìwé ìròyìn ti the punch àmọ́ ká tó lọ síbẹ̀ ẹ̀já lọ jẹ́ iṣẹ́ yìí ó ṣe pàtàkì ná bá a bá ti wá padà dé a gbọ́ gudugbẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí ìdíje aré bọ́ọ̀lù ń lọ lọ́wọ́ láàrin South Africa àti orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìpele tó kángun sí àṣekágbá. ajá balẹ̀. ajá balẹ̀. mo mẹ́kẹ́ lé ọ̀rọ̀ ọ̀rọ̀ má gbàgbé mi àdúrà ò ṣeun tì bẹ́ẹ̀ nírú àkókò tá a wà yìí ó yẹ ká gbàdúrà kárí èsì ayọ̀ níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà night of answering prayer tọ̀tẹ̀ yìí fabric edition àkòrí tí ọlọ́run fún wòlíì ẹ̀sìnkáyọ̀ olúbóyè ọ̀ládèjì láti ilẹ̀ gbígbẹ sí pápá oko tútù dry land to green pasture psalm twenty three christ apostolic church Kenan land àkóbọ̀ district headquarters tó wà ní ìlú péjú estate àkóbọ̀ ojú irin ìbàdàn bẹ̀rẹ̀ láti sunday eleven february láago mẹ́jọ sí mọ́kànlá àárọ̀ ọjọ́ monday february láago márùn-ún lálẹ́ alẹ́ tuesday thirteen february aago mọ́kànlá alẹ́ ní àdúrà ó ti bẹ̀rẹ̀ sí ní jò olórin ẹ̀mí tó máa minister ní lady evangelist bọ́sẹ̀ okunola guest minister pastor oni peters pastor taiwo ọládẹjọ curate pastor david ọlájídé district superintendent prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì cac general evangelist nigeria and overseas lólùgbàlejò níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà àtọ̀tẹ̀ yìí èmi pẹ̀lú ẹ̀ máa kúrò nínú aṣálẹ̀ bọ́ sínú pápá oko títù wákàjọ gbàdúrà o torí ẹnu olúwa ló sọ bẹ́ẹ̀. Ajabale. balẹ̀. ajá balẹ̀. ok abala ti ará ìdárayá nílé ìbàdí o oh, wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan mà ṣẹlẹ̀ tó mà lágbára tó bẹ́ẹ̀ gẹ́ lásìkò ìgbà tí ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà Super Eagles hmm. ti ń wàákò pẹ̀lú àwọn ti ilẹ̀ South Africa ní ìpele tó kángun sí àṣekágbá ó kéré tán àwọn èèyàn tí wọ́n sáré rí ìkọsílẹ̀ wọn mú jáde báyìí láwọn èyí tí ó wọnú ìwé ìròyìn báyìí àsọ tàwọn èyí tá a gbọ́ o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ló bá ṣẹlẹ̀ náà rìn àwọn ọ̀tọ̀ kùlúùlú olókoòwò àti àgùnbánirọ̀ kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní èèkàn kùgbọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kan ọ̀mọ̀wé Cairo Ojúgbò wọ́n ní ó bá ìṣẹ̀lẹ̀ náà rìn ẹni tí í ṣe igbákejì ọ̀gá tó wà fún ẹ̀ka ètò ìsanwówọlé gbowówọlé ní fásitì ti Kwara Kwara State University ìyún kwasu eh, deputy boss àwọn Alhaji Ayuba Abdullahi ó bá rìn agùnbánirọ̀ kan tó ń sìn rú ìlú lọ́wọ́ tí wọ́n porúkọ rẹ̀ ní Samuel ó bá rìn ọmọ bíbí ìpínlẹ̀ Anambra kan tó sì jẹ́ gbajúgbajà oníṣòwò tó ń fi kóòdù fa àṣebùgbé Osondu Uwoye òun náà bá rìn wọ́n láwọn wọ̀nyí ló gbẹ̀mí mi lásìkò ìgbà tí Super Eagles àti Bafana Bafana tilẹ̀ South Africa tí wọ́n jọ ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé fún àwọn kan lásìkò ìgbà tí orílẹ̀-èdè wa Nàìjíríà gbá bọ́ọ̀lù kejì wọlé tó di méjì sókan ṣùgbọ́n tí wọ́n wá fa bọ́ọ̀lù ọ̀hún yọ tí wọ́n lọ mú àgbélẹ̀gbájù sáwọn tako orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí ọmọ wa kan gbá ọmọ ti Bafana Bafana kan lẹ́sẹ̀ tí wọ́n sì lọ́ọ́ mú àgbélẹ̀gbájù sáwọn pẹ́nátì wọ́n ní ibẹ̀ ní gìrì ọkàn ti kí àwọn kan lára wọn tí wọ́n sì bá bẹ̀ sọdá àwọn míì lẹ́yìn rẹ̀ ní wàhálà yìí iná ló gbẹ̀mí wọn nígbà tí wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ nǹkan kan tó gbẹnu tán tó sì tún kọ sísọ fún orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wá ṣàlàyé pé kí àwọn èèyàn wa tí wọ́n bá ń wo bọ́ọ̀lù kí wọ́n máa rí i pé bọ́ọ̀lù là ń gbá aré ìdárayá ni ẹnìkan ó borí ẹnìkan ó fìdí rẹmi fìdí ah. rẹmi ẹni tó bá rí i pé bóyá òun ní ẹ̀jẹ̀ rúre hmm. ipa kèǹkan nǹkan àwọn oríṣiríṣi àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú àìsàn tó ní í ṣe pẹ̀lú ọkàn kọ́ máa wulẹ̀ wo bọ́ọ̀lù kó jẹ́ kí wọ́n gbá bọ́ọ̀lù tán kó sì jẹ́ kó yẹ ìsìn lókun tó máa gbọ́ wọn ní bí èyí ò sì ṣe ẹkúkú pàátì wọ́n ní torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wo bọ́ọ̀lù yìí kọ́lẹ̀ mi wọ́n gbé ojú àwọn èyí tí wọ́n rí kọ sílẹ̀ tó jẹ́ àwọn èèkàn kùgbó orílẹ̀-èdè wa Nàìjíríà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tọ́ka yìí tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn kọ́lọ́n dákun kó bá tẹ wọn sáfẹ́fẹ́ rè àwa tá a kùnà ẹ̀dàkùn ẹja mójútó ọ̀rọ̀ ìlera wa o àṣekágbá ó di ọjọ́ ìsinmi Sunday hmm. ìpele kẹta ọ̀la ni